الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وفي الباب أحاديث كثيرة في الصحيح مشهورة منها حديث أصحاب الغار وحديث جريج وقد سبق وأحاديث مشهورة في الصحيح حذفتها اختصارا ومن أهمها حديث عمرو بن عبسة رضي الله عنه الطويل المشتمل على جمل كثيرة من قواعد الإسلام وآدابه وسأذكره بتمامه إن شاء الله تعالى في باب الرجاء قال شيء نيبات في رسالة مع أحاديث التي الإمام النووي رحمه الله ثم على بأقل يوجد eléyìí tó ṣe pé náà ni à ń tẹ́ so eléyìí tó ní í ṣe pẹ̀lú birrul walidayn wa silatul arham ṣíṣe dáadáa sóbì méjèèjì àti sísokùn ẹbí pọ̀ níparí àwọn ìdí ọ̀rọ̀ tí ìmáàmù Nawawi tó mú wá ń bí ó láwọn àhàdíìtì míì náà tún wà nínú sahih Bukhari àbí sahih Muslim tí wọ́n jẹ́ àwọn àdéhìtì tó ṣe pé wọ́n gbajúmọ̀ nínú wọn tí ò sì tí a sì mú wá níbí torí pé àmọ́ pé àwọn àdéhùn mi náà tún wà tó tọ́ka sí gbọ́rọ̀ sóbì rẹ lẹ́nu jẹ́ni tó ṣe wípé kò ní máa tako òbí rẹ̀ kọ́ má gbọ́rọ̀ sí wọn lẹ́nu kò sì ní máa jẹ́ni tí wọ́n máa jókòó àbí àwọn àdéhùn mi náà tún wà tó tọ́ka sí ṣùgbọ́n tá a mú wa kí ṣe gbogbo àdéhùn náà la lè mú wa ó ní nínú àwọn àdéhùn tó tún wà tá a mú wáyé ó náà ní àdéhùn ashabil ghar àdéhùn àwọn ẹni tí wọ́n forí pamọ́ sínú kòtò tí ń bẹ lára àpáta tí wọ́n jẹ́ arìnrìn àjò tó a jẹ́ pé ìgbà tí ilẹ̀ sú wọn lórí ìrìn àjò wọn yìí wọ́n forí pamọ́ sára ihò ara àpáta ṣùgbọ́n sí ìyàlẹ́nu. òkúta kan ó yí bo ẹnu ihò ara àpáta yìí má wọn lọ́nà tó ṣe pé kò lè rọrùn fún wọn láti jáde nínú kòtò yìí má òsèǹtọ́sẹ́ kò ju pé àwọn náà wọ́n gbéra wọn wọnú pósí wọn lọ wọ́n gbéra wọn wọnú sàárè wọn lọ wọ́n kàn kú bẹ́ẹ̀ ló kù sòṣùgbọ́n ẹlẹ́dàá wa kò tí ì kọ́ akọ́lẹ̀ pé wọ́n ọlọ́run fi yé wọn ní tí wọ́n lè ṣe tí wọ́n fi rọ́nà àbáyọ nínú ìgbèkùn tí wọ́n bọ́ sí yìí òun náà ni kó ní kálukú nínú wọn kó sọ dáadáa ń bá ti rí ṣe láàrin òun sí Allah kó fi àtẹ̀gùn síwájú lọ́wọ́ ẹlẹ́dàá wa yóò má wọn kúrò nínú ipò èyí tó burú jù táwọn wà nù rẹ̀ yìí. yọ yọ àwọn kúrò nínú pò pọ́njú yìí ẹni kálukú ń sìn sọ ẹni tó ń ṣe ní dáadáa láàrin rẹ̀ sọ́lọ̀ tó sì mọ̀ pé torí ti ọlọ́run ṣe ṣe wọ́n á fi sàtẹ̀gùn síwájú ọ̀lọ́ wọ́n ọlọ́run tó bá tẹ́ torí rẹ̀ mo ṣe ṣe báyìí kìí ṣe nítorí ẹlòmíì ajẹ́ pé mú wa kúrò nínú ìpọ́njú ìdẹ̀kùn tá a wà nù rẹ̀ yìí bọ́kànlú wọn ṣe yanu nù. wọn á èmi jẹ́ ni tó sọ pé wọ́n máa ń oúnjẹ fún àwọn òbí mi lójoojúmọ́ oúnjẹ tí mo sì máa wá fún àwọn òbí mi lálaalẹ́ òun náà ni wàrà milk tí mo bá wá gbé wàrà yìí so á jẹ́ pé ó ti ṣàkójọpọ̀ oúnjẹ àwọn òbí mi àti oúnjẹ ìyàwó àtàwọn ọmọ mi. tí mo bá wá gbé dé màá kọ́kọ́ gbé tàwọn òbí mi lọ bá wọn kí wọ́n mú un nígbà tí wọ́n bá tó mú un tó tó wọn ní sẹ̀sẹ̀ wá gbé èyí tó bá kù wá kí àwọn ẹni tí ń jẹ lábẹ́ tèmi náà ní ìyàwó àtọmọ káwọn náà lè láǹfààní àtijẹ àmọ́ ní gbé tí wọ́n wá fún wọn ṣáájú kí bàbá mi àtìyá mi tó jẹ eléyìí jẹ́ ẹ̀kọ́ ńlá tó bá gbà máa ń pọ́n àwọn bàbá wa lé àbá ń pọ́n àwọn ìyá wa lé àní fún àwọn ọmọ wa àwọn àyàwó wa lọ́lá lórí wọn nítorí wípé àwọn gangan lọ́lọ́run ti ṣe sábàbí àti bẹ́ẹ̀ wa so oúnjẹ ọ̀fẹ́ pín oúnjẹ bàbá rẹ náà sì fẹ́ gbà ìyá rẹ fẹ́ gbà àwọn ọmọ fẹ́ gbà àwọn ìyàwó fẹ́ gbà fún àwọn òbí rẹ léná jẹ́ kí wọ́n kọ́kọ́ gba tiwọn ná kó tó wá di kó fún àwọn ọmọ rẹ ní tiwọn bó tilẹ̀ jẹ́ pé tó bá jẹ́ pé èèyàn bá jẹ́ni tí ń bọ́ òbí àti ọmọ àti ìyàwó rẹ̀ nígbà táwọn òbí ò ní lọ́wọ́ tó nǹkan bíbọ̀n táwọn òbí rẹ ní ó síwájú táwọn ọmọ rẹ àti ìyàwó rẹ ní ó síwájú kó tó kan táwọn òbí rẹ gẹ́gẹ́ bí àdìsí anábì wa muhammed sallallahu alayhi wa sallam tó ní ibda biman ta'ul ibda binafsika thumma biman ta'ul ibda binafsika thumma biman ta'ul orí ara rẹ ní kọ́kọ́ gbọ́ tiẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ wá tún lọ gbọ́ tiẹ̀ ní tó ṣe pé ń jẹ lábẹ́ rẹ̀ akramakumullah ó yẹn mo bá bá bàbá àtìyá ti sùn mo gbé gbá wàrà lọ́wọ́ tí mo fẹ́ fún wọn kí wọ́n mu lérò pé wọ́n tó jí wọ́n jí láìpẹ́ wọ́n jí láìpẹ́ wọ́n jí láìpẹ́ orí bẹ́ẹ̀ la wà tó fi jẹ́ pé bàbá àti ìyá yóò jí o àfi lẹ́yìn ìgbà tílẹ̀ mọ́ ìgbà tílẹ̀ mọ́ wọ́n ń bẹ lórí pé mo dúró ẹni tó ń dúró di kí wọ́n jí wọ́n sì jí mo fún wọn tí wọ́n mu nínú wàrà yìí nígbà tí ìyàwó àtàwọn ọmọ mi ń ké ebi ń tìtorí pé àwọn ọ̀sùn wọn ń pariwo ebi kí n kọ́kọ́ wá fún wọn tí wọ́n mú nínú wàrà yẹn kó tó kan bàbá àti ìyá mi tí wọ́n ń sùn wọ́ ọlọ́n tó bá pé torí tiẹ̀ ni mo ṣe ṣe bẹ́ẹ̀ sípayà ìpọ́njú eléyìí tí ń bẹ pẹ̀lú wa sípayà rẹ̀ kò fún wa báyìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá ó sípayà òkúta tí kálukú bá ti wí tiẹ̀ yóò sì díẹ̀ tẹ́tí kálukú bá ti wí tiẹ̀ yóò sì díẹ̀ nígbà tẹ́ni kẹtẹ́ ó wí tiẹ̀ ọba sí lọ́nà tí wọ́n fi lè jáde. sọ eléyìí túmọ̀ sí wípé a gbọ́dọ̀ jẹ́ ni tí yóò máa ṣe dáadáa sáwọn òbí wa a gbọ́dọ̀ jẹ́ ni tí àwọn òbí wa tí wọ́n jọ lójú a gbọ́dọ̀ kojú di wọn a gbọ́dọ̀ pé tó bá fẹ́ ṣe kí wọ́n ṣe a gbọ́dọ̀ pé wọ́n bá ti lè ṣe ni kí wọ́n máa ṣe nítorí pé àwọn ni bàbá rẹ̀ àwọn nìyá rẹ̀ àwọn gan-an lọ́lọ́kọ̀ tó wọ̀ wá sílẹ̀ ayé wọ́n ń bùkátà wọn ó sì bùkátà láti jẹ́ni tí ò ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu so eléyìí jẹ́ hadithu ashabil ghar àwọn olùmọ̀ nípa tawhid wọ́n lẹ́rìí ń bẹ nínú hadithi yìí fún wa láti mọ̀ yìí pé a lè fi iṣẹ́ rí tá a bá ṣe fi ṣe àtẹ̀gùn síwájú Allah láti tọrọ ní máa ń fẹ́ lọ́dọ̀ Allah torí pé ńgbà tí arákùnrin yẹn tó tó wì táwọn ẹnìkejì kẹta rẹ̀ náà sọ kálukú fi iṣẹ́ rẹ̀ tó ti ṣe tó ti ṣe ṣáájú torí kó ń ṣe nítorí tọ́lọ́run ọba nìkan ni ó fi ṣàtẹ̀kùn síwájú Allah láti pé kọ́lọ́run ọba kó sì payá ìpájú ìkófà torí ẹni ahlus sunnah wal jamaa làwọn fi sọ pé nínú tá a lè fi ṣàtẹ̀kùn síwájú Ọlọ́run ó náà ní al-amalu salih rí tá a bá ṣe iṣẹ́ rí tá a bá ṣe gẹ́gẹ́ ó lè ṣe tawassul pẹ̀lú àwọn orúkọ ọlọ́run eléyìí tó ṣe pé ọrẹwà jù àtàwọn àròyìn rẹ̀ eléyìí tó ga jù walillahi al-asma'ul husna fad'uhu biha ti Allahu rabbul alamin náà ni àwọn orúkọ eléyìí tó ṣe kó ọdá pin fad'uhu biha àwọn orúkọ yìí kẹ́ máa fi pé Allah àkọ́kọ́ nǹkan tí wọ́n lè fi ṣe tawassulu ni orúkọ Allah àtàwọn àròyìn rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni at-tawassul bil-amal as-salih kó fi sẹ́ẹ̀rì tí wọ́n ti ṣe kó fi ṣàtẹ̀gùn síwájú Allah iṣẹ́ rí tó ṣe tó rí ṣe kó fi ṣàtẹ̀gùn síwájú Allah wọ́n lọ wọ́n pé mi gbẹ́yìn níbi sọ̀látò gbọ́fọ̀ tá a ṣe kọjá ṣe nǹkan báyìí fún wọ́n pé sọ̀látò àṣùrì náà iṣẹ́ rẹ tó ṣe tó jẹ́ pé torí tí ọlọ́run ló ṣèṣe o lè fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run ẹlẹ́kẹta ọ̀nà ni dùá o rajulin salih àdúrà ẹni rẹ a sì máa ń pé la yumkin al-insani an yakuna rajulan salihan illa idha kana muwahhidan muttabi'an àfi kọ́ jẹ́ni tó ṣe Allahu Rabbul Alamin lọ́kàn ṣoṣo nínú ìjọsìn ta'budu Allah wa la tushriku bihi shay'an. ألا يجي أن تكون متبعا لسنة النبي صلى الله عليه وآله وسلم تتأسى به بل إليه تكون رجلا صالحا لكن هي بعد مشركة هي جم مبتدعا لا يمكن لمثل هذا أن يكون رجلا صالحا تري عين بكاتا كازيني تجاكي بلا شك ثماني رجل صالح يا وما بني رجلا صالحا salihan eléyìí ọ̀dà o sọ́ọ̀dù àti tọ́ abẹ́rẹ́ rí nǹkan mìíràn dáadáa síwájú àìdá sọ́ọ̀dù ló máa ń wá síwájú tọ́ salih yàtọ̀ sí salih jẹ́kí àwọn máa o máa pè nǹkan lẹ́yìn ọbẹ̀ sọ pé ẹni lọ́ba sọ pé ẹni ibú rí nǹkan bí bàbá yìí ló ń ẹni ibú ni àgbákò tòmá ni èmi náà sọ́ọ̀lì mo fẹ́ wí sọ́ọ̀lì bá sọ́ọ̀rọ̀ sọ́ọ̀dọ̀ wa yàtọ̀ títọ̀ lè ìjàmbá o tọ́ wà hadithu Jurayj wọn rò pé a ti sọ kò tí pẹ́ hadithu Jurayj tó ṣe pé wọ́n ní Jurayj yẹn jẹ́ ẹnìkan tó máa ń sin lọ ní ààyè ìjọsìn ọ̀kan náà Yahudi ní ààyè ìjọsìn tó kọ́ sí ààyè kan tó ga tí darandaran kan máa daran wá dà sí abẹ́ ilé tí Jurayj kọ́ títí máa sin lọ́ọ̀ tó sì jẹ́ pé aṣẹ́wóbìnrin kan máa lọ bá ń bẹ̀ tí wọ́n máa ń ṣiṣẹ́ àní orí bu wọn ń bẹ̀ kó tó wá di kó doyún ìgbà tó doyún tó di bá kété tó tún di kó bímọ ọgbọ́n máa lọ bọ́ba ọparọ́ má jòrá ìjù ta ló bímọ fún jòrá ìjù ni jòrá ìjù sì mápá ọmọ sẹ̀ níbi ìbàjẹ́ níbi ìranù àfi gẹ́gẹ́ bí ìkookò bó ti ṣe jẹ́ pé ọmọ pamẹ́sẹ̀ kúrò níbi ẹ̀jẹ̀ ànábì Yusuf àmọ́ mi ìyẹn parọ́ mọ́ kókó bẹ́ẹ̀ náà ni jùrẹ́jì àti máa bí ìtàn yẹn ti ṣe parí sí ṣùgbọ́n kẹta ń bẹ ni pé ìyá jùrẹ́jì ti ṣépè fún ìgbà tó pè lẹ́ẹ̀kínní tí ọ̀dà ó pè lẹ́ẹ̀kejì kọ̀ ó ọ̀sà déédéé torí pé tó mu náà ni pé ń ṣe ìwọ́n wò pé láàrin sọ̀láàtù mi wà ní ìdá òun mi èwo ni kí n mú bẹ̀ ṣé kí n tẹ̀síwájú pẹ̀lú sọ̀láàtù mi ni sọ̀láàtù ìbádà àbí kí n lọ dá ìyá mi lóhùn dídá ìyá mi lóhùn bírún ìgbọ́rọ̀ sóbi lẹ́nu ni a sì ti mọ̀ yí pé sọ̀láàtù tí mo bá ti lè pa títí ń sin ní ìsìn mo lè má lè padà sídìí rẹ̀ má àìkò dáyà mi lòun ní ìsìn kò túmọ̀ sí pé ní lóhùn tó bá yá ètí ìjọra ìjòwò nù so ṣùgbọ́n ìyá mú mára orí mú mára orí mú mára ìyá kúkú fi sọ pé ó ní kú o títí tí èwojú àwọn aṣẹ́wó tàṣì wá rí i pé nígbàgbẹ́ngbà wọn mú jùlọ ìdí lẹ́yìn tí wọ́n parọ́ mọ́ tí wọ́n mú lọ sọ́dọ̀ ọba ó fojú ó rẹ́rìn sí wọn àwọn náà bẹ̀rẹ̀ músẹ́ pàdé rẹ̀ pẹ̀kí ṣe déédéé pẹ̀kí jòrò ìjù èmi náà èpè ya lọ́sẹ̀ ni wọ́n rẹ́rìn èpè ya sẹ́ èpè ya sẹ́ eléyìí jẹba àwọn ọjọ́ ọ̀rọ̀ jòrò ìjù lábẹ́bẹ́ nínú hadith jòrò ìjù yẹn ẹ̀kọ́ kan wà ń fẹ́ ó dẹ̀ ni pé ìwọ náà ń ṣe sọ́lá màmá rẹ̀ ìgbà màmá rẹ ti sọ dáhùn àbọ̀ ò ní màmá rẹ ti sọ dáhùn àbọ̀ ò ní dá wọ́sọ̀lẹ́ tó lẹ̀ tí ẹ̀ ha nàfẹ́lẹ̀ lọ sọ dáhùn àbọ̀ ò ní dá nínú tó yẹ kó mà kí iye méjì kọ́ máa wọ ọbẹ̀ òun náà pé tóun bá èyí yòówù sọ̀láàtì tó ń bá ń ṣe bá jẹ́ tó bá yẹ pàǹdàbí sallallahu alaihi wasallam lọ ń bá ló gbà anábì wá pè ọ́ pé lágbájá anábì ló pè ọ́ ló sọ pé lágbájá o sì wà lórí sọ̀lẹ́ yajibu alayka an tujib ọ̀ràn yẹn ni kò dáhùn torí pàǹdàbí ló pè ọ́ kò bá jẹ náfìlà kò bá sì jẹ fẹ́ríyẹ̀ tán nítorí pé nínú sahih al-bukhari anabi sallallahu alayhi wa sallam ó pọ̀ kan nínú àwọn sọ̀hábà arákùnrin yẹn kò dáhùn nàtọ́ yà ló bá wá wá ó wá dáhùn púpẹ̀ tá anabi pè kí ló dé tí mo fi pè ọ́ tó o dá mi lóhùn lọ́wọ́ á ní à ya Rasulullah kuntu fi sọ̀lẹ́ mo ń ṣe sọ̀lẹ́ àtìmọ́ anabi ni wàlọ kódà kó ti kọ wà lórí sọlá anabi pè ọ ọgbọ́dọ̀ dáhùn ṣé wà gbọrọ lọ sọsọ pé ya ayyuhal ladhina amanu istajibu lillahi walir rasul idha da'akum lima yuhyikum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹdọ lọ lọ ẹdá anabi lọ anabi bá pè yín wá sí di tí ó mú yín sẹmí ìmọ̀ ah, ni mo ti wá mọ̀ báyìí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé àní jáde kúrò nínú mọ́ṣáláṣí ṣáájú kí n tó kọ́ ní ìmọ̀ tó fi máa súra wo ló tóbi jù lọ́lọ́lá jù nínú Al-Qur'an sàábà ni àwọn àjọ ń lọ àjọ ń lọ àjọ ń lọ gbàtí mo rí pé táwọn ti ṣe ń fẹsẹ̀ márùn yìí láti jáde ti pẹ́ kó tó di pé mo fura tí mo bá wá sọ fún anabi sallallahu alaihi wasallam pé ẹlẹ́kọ́ mi ní nǹkan kan ká tó di pa àjáde kúrò nínú mọ́sálásí nígbà tó ń ti rí i pé àwọn ti rìn àwọn ti fẹ́ súnmọ́ àti jáde mọ́sálásí wá nábì wọn náà ló sọ pé ọkọ mi ní màkàn ká di pa jáde kúrò nínú mọ́sálásí. anábì ní kí lọ́wọ́ kànú sọ láti rẹ lẹ́ẹ̀kan wọn ní fatiha. ó ní anya náà nìkan Allah ó tó tóbi jù náà so eléyìí ọjọ́ anabi bá pè ọ sọláàtì gbogbo sọláàtì owó lè jẹ ọgbọ́dọ̀ dá ọ tọba àná anabi ti kù kò sì sáyé àtúnwá kankan tẹmọ tẹran ayé dànù yóò bá lẹbù ìgbé tó ń bá ayé wa ayé wo ló tún wa alọ bọ tó bá kí wọn máa tún ayé wa bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ kò tí yẹ kó wọn padà dé bí ọba bá lè yín má tó bá pẹ́ ti wo lọ́sàá lè lọ háyà lé ọ́ wá ju ara rẹ̀ èmi bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí bàbá rẹ̀ àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ o àríwú rẹ̀ kọ́ sẹlẹ̀ rí wá ní ẹ ó ṣe é ṣe kọ́jọ́ pé bàbá ti padà wá ní láǹgbà láǹgbà báwo <laughs> bàbá ńlá tiẹ̀ padà wá lálàgbà nǹkan nǹkan dàrú sọ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ inú àwọn àlọ́ yorùbá ni fáwọn ayé àtún ayé wa wọn náà láti jáde ó ti délé ayé tó jọ mẹ́ta àwọn ìyá tó bí ìyá tó bí ìyá tó bí ìyá tó bí ìyá tó bí ìyá ti padà wá àá ó ti ti lọ ó ti padà wá pé a rìlíìsì ẹ̀yẹn tó lọ tó padà ìyẹn wà láyé ànábì ànábì wa pé dandan dandan gbọ́dọ̀ dà òkè tó bá yẹ pé bàbá wa màmá wa ọkọ wa ńgbà táwa jóbìnrin àwọn wọn pè wá àwa sì ń ṣe sọláàtì wọn so tó bá yẹ pé sọláàtì tá à ń ṣe yẹn náfìlà ni tó ti tó kọjá nítorí bàbá rẹ ń pè ọ kọjá nítorí ìyá rẹ ń pè ọ nítorí pé tó bá ṣubú nìyí tó ò fi lè parí rẹ ayé sì tún bẹ fún ọ láti tún mi bẹ̀rẹ̀ àbí ẹ̀yọ́ wa ayé ń bẹ fún ọ láti tún mi bẹ̀rẹ̀ wàlákin àti ẹ̀ mọ̀ pé ọ láti ń bẹ fáwọn òbí ga iná ló fi lè já sọ̀látù náfìlà yẹn tó bá dá lóòótọ́ tó wá tún mi sí bẹ́ẹ̀ ni ọ láti ń bẹ fọ́kọ lórí ìyàwó kì í máa ṣeré kì í máa ṣeré tó ń torí ẹ̀ ló ti jẹ́ pé tọkọ náà bá pé ìyàwó ó oh, lọ́pṣẹ̀n wá dáhùn náà tó bá jọ pé sọlá ti tà ń ṣe lọ fẹrí yíbọ ọ̀ràn yẹn ni bàbá rẹ màmá rẹ wá pè ọ ọkọ rẹ pè ọ òní dáhùn ó lè bọ̀ bá tó sálámà òní dáhùn ó lè bàtí ọba tó sálámà lẹ́yìn ìjọba. وأحاديث مشهورة في الصحيح حذفتها اختصارا الإمام النووي رحمه الله ولو أحاديث من توما تكون في الثانية التي بين صحيح البخاري أبي مسلم تقول ما تكون قتيرة في الصحيح أنت أقبل روني في بيان البخاري أبي مسلم اللهم في تبا كنت صفو عني بريتيرا كنت مباسو في الصحيح أنت ما أقبل صحيح مسلم أبي أنت ما أقبل صحيح البخاري لا أما في الصحيح أقاري بخاري وتقاري muslim tora sọ pé alifu ọlọ́run níbẹ̀ yẹn lè sọ̀rọ̀ àpèjẹ̀nsẹ̀ ọkàrí gbogbo tí náà tàn pé ní sàhí bàt tó bá tún á là kó tí mo bá sọ pé sàhí ní tí mo gbà lérò ní al-Bukhari wa Muslim torí pé àwọn sàháfù mi náà tún wà gẹ́gẹ́ bí sàhíhù ẹnàmìlẹ́tì rárá Ibn Majah ò tí ì kọ sàhí bóyá ń kọ lọ. kò tí ì kọ bóyá wọn bẹ ibi tí wọn ti ń tẹ lọ́wọ́ sínú ti rẹ te lọ nínú opolo sì kọ ti ko abẹ́rẹ́ rí nǹkan mi. صحيح ابن خزيمة صحيح ابن حبان أما كلا يسمع الله صحيح صحيح مينا كما ملتي لا صحيح بلاين أنا صحيح السلسلة الصحيحة يا شيخ الألباني رحمة الله عليه أتني آه الصحيح المسند أبي مسند الصحيح يا شيخ مقبل الوادعي اليمني قالوا من لا ناتني tíra sàhíì tiẹ̀ náà olùmọ̀láni nínú àwọn tó jáde ní al-Jami'atul Islamiyya lọ́wọ́ kọ́lọ́mù bàbá àforíjì kọ́ba akẹ́kọ̀ọ́ba gẹ̀ẹ́tù sọláìsì ọjà afa ńlá nílẹ̀ Yemen so àwọn tíra tó ṣe kalẹ̀ ọ̀lọ́ wọn ní agbára wọn sì wúlò púpọ̀ tọ́lọ́mù bá bùn lẹ́mìí ni àbá máa sọ̀rọ̀ àwọn series of tens tí ó bá jẹ́ hundreds of volumes làwọn àdéhùn ànábì sallallahu alaihi wasallam tó ní òṣìṣẹ́ fún àyè tún ṣẹ́kù fẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ fáwọn àhàdé eléyìí tẹ́nìkan ò tí ì ṣiṣẹ́ fún àbí ìtẹ́nìkan tún ti ṣiṣẹ́ fún ká tó tún sọ pé àwọn àṣìṣe ká tún wà mí ṣe bẹ́ẹ̀ yàn náà èèyàn náà gbogbo wa ọjọ́ bó ti jẹ́ tó Imam Nawawi wá sọ pé àwọn àdéhùn míì náà tún wà tó mọ kókó o tí n kọ sínú tíra mi torí mo fẹ́ kí tíra yìí kọ́ má tóbi jù ikhtisara so àǹfààní pé yẹn ń kọ̀wé náà ní pété à ń bá ń ṣèwé kan láyé yìí kìí ṣe gbogbo tó jẹ mọ́rọ̀ yẹn là lè kọ́ àyàfi tó máa ń pé tọ́pìkì tá à ń kọ̀wé nípa rẹ̀ ó há gan torí pé àwọn tọ́pìkì mi wà tó yẹ pé tó bá tẹ̀ fẹ́ kọ ìwé tí ó pọ̀ lórí rẹ̀ ó ní rí ẹnìkan tó ti sọ̀rọ̀ ṣáájú ń parí àyàfi gbọ́dọ̀ pé wọn náà ló ṣe creativity gbogbo ẹ̀ tó bá lè ṣe eléyìí jẹba mi ìyẹn ni peter máa ń kọ̀wé náà kọ́ mọ̀mọ́ tóbi látòbi jù kọ́ mọ̀mọ́ tóbi látòbi jù bí ká sọ pé a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn adájọ́ tọrọ ma wíwọlé àti jíjáde kó mọ́ṣáláṣí ẹgbẹ́ wíwọlé àti jíjáde ẹ̀yìn àwọn kékeré la fẹ́ kọ́ náà ní wíwọlé àti jíjáde kó àbí kí n kó mọ fẹ́ sísíra nípa àmín àmín so gbogbo ìdájọ́ tọrọ mọ́ ìwọ̀n á kọ five hundred pages kì haba haba ó lẹ́sẹ̀ lásìkò tó báyìí àmì àràfi àmì gẹ àràfi mélòó àràfi mélòó ni àmì ẹ gbà ọ márùn ni àràfi márùn á àràfi méjì nù mí méjì nù mí ẹlẹ́karùn ẹ wá kọ̀wé. ogorun márùn-ún lórí àmì aláràfin márùn-ún olùkọ́ yii náà rí nǹkan bẹ́ẹ̀ o tí a bá ti wá gbé pé al-ahkam al-fiqhiyyah al-muta'alliqah bi amin dirasah fiqhiyyah muqaranah bayna al-madahib al-arba'a ọ̀nùwànù wọ́n ti àmì bá wọ́n fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tíjì mélòó ni five hundred pages ẹ sáàjì àwọn table of contents tí nǹkan tí a bá rí kọ́ pàtàkì bá mẹ́ta sáré lọ yẹ̀ wò abẹ́rẹ́ nǹkan mẹ́ tẹ́lẹ̀ ìjọba tó tá máa ń kọ̀wé tá a bá lè dínkù kó má jẹ́ pé a kàn kó àwọn pàǹtí sínú rẹ̀ tá a máa ń pè ní haṣù àwọn pàǹtí ọ̀rọ̀ lọ́kàn kó sínú òwe torí pé àwọn ilé wọn máa ń pè ní tẹ̀síwìdì awraq kọ̀ọ̀kan máa sọ àwọn pépà dúdú kọ́ máa fi tàdá àdọ̀tí ìwé àwọn ìwé tó wà meaningless tó wà valueless ọkàn fẹ́ kí wọ́n sọ pé wọ́n náà ṣe ìwé kan láyé rẹ kó o tó kú àkọ kọ̀kọ́ kúkọ̀ torí rẹ̀ èèyàn máa èèyàn máa èèyàn máa gé ní tí ń kọ kúrú kó jẹ́ pé kókó iná lọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń ṣẹ́kù kókó ńlọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń ṣẹ́kù nínú àwọn àdéhùn tó pàtàkì onáà ní hadithu amúr. ابن عبسة nínú sọhíì imam muslim ọlọ́run bá kó yánú sí ṣùgbọ́n àbí tì í gùn gan nínú rẹ̀ àwọn ọ̀rọ̀ kan tó ṣe pé wọ́n wá wọ́n pọ̀ wọ́n A sọ àdéhìí yìí ní o sọ bó ti gùn tó yẹn ńgbà bá ibi tá a ti fẹ́ sọ̀rọ̀ nípa àrọ̀já ìran kan nínú ntọ́ wa ń bẹ̀ tá a fẹ́ lò ń bí o náà ní pé amur ibn abasa oni dakhaltu ala nabiyyi sallallahu alayhi wa alihi wa sallam bi makka يعني في أوائل النبوة في أول wá. ó ní mo wọlé lọ bá nàbì sallallahu alaihi wasallam Mákà ìyẹn ni pé ńgbà tọ́lọ̀ kọ́kọ́ sí lánàbì qultu lahu wọn á sọ fún ànàbì pé má anta ẹ máa gbé de lárúbáwá o má anta kìí ṣe man anta má anta yàní má yẹn li ghayri al-aaqil ṣùgbọ́n kò sọ fún ànàbì pé man anta ó ní má anta kí ni ọ́ kìí ṣe ta ni ọ kí ni ọ kìí ṣe ta ni ọ ẹsẹ ẹyọ máa sọ pé máa hàdíhì lọ́ọ̀lbẹ máa hàdíhì lọ́ọ̀lbẹ ẹni sọ pé máa hàdíhì lọ́ọ̀lbẹ a sọ pé máa hàdà rọ́jòl ẹni sọ pé máa hàdà rọ́jòl tó ṣùgbọ́n àwọn ẹni tó máa ká sọ̀rọ̀ ká sọ èdè lárúbáwá ká yọ kò mú òkun rẹ̀ làwọn eléyìí ó ní máa kíni yaani kíni ìrẹ́rí pé kíni ìròyìn rẹ gan kíni ìròyìn rẹ máa kíni ìròyìn rẹ tó ànábì fi èbínú ẹ̀rọ àwọn èdè míì tẹ́ máa pè fún ànábì tí máa dá wọn lóhùn tí ó ṣe sùúrù torí ti tún ànábì sí tẹ́ máa sọ ọ̀rọ̀ ẹ̀ e sẹ́yìn ká ẹlòmíràn ṣé a máa sọ pé ó kò dínyàn iyọ̀ lásán ọ káàbùkù olóròǹbó kékin ni ọ nígbà tó pé anábì ní nǹkan tó ń tọ́lọ̀ ń fìràn kìí gbára takọ́ máa jà nítorí tara rẹ̀ nítorí tí n bá ti ń jà nítorí tara rẹ̀ ó túmọ̀ sí pé lójú rẹ̀ òun pàtàkì ju tọ́lọ̀ ń fìràn lọ ṣùgbọ́n náà làwọn náà sábà ń pèpè lọ síbi ẹ̀sìn ẹ̀sìn àtàrí ilé ìkẹ́kọ̀ọ́ ẹ̀ lè ẹ̀ lè lérò pé gbogbo èèyàn tẹ́ ẹ̀ máa bá ṣe gbogbo èèyàn tí ó máa bá yín sọ̀rọ̀ wọ́n máa bá yín sọ̀rọ̀ tẹ̀kọ́tọ̀wọ̀ láìláì ọ̀pọ̀lọpọ̀ máa bá yín sọ̀rọ̀ ta fojú di tẹ̀gbín ẹ̀yin náà máa fọwọ́ wọnú ẹ̀yin náà máa sàmójúkú káàkiri àgbàtà yìí dáyé ìgbà sí mi létí tẹ́kí ọ̀pọ̀lọpọ̀ òní lè pè níwájú rẹ àmọ́ yóò pè lórí ibú ẹ máa fi sùúrù kún torí pé àkọ́kọ́ ìwọ ló ní tó o fẹ́ polongo tó o fẹ́ pe àwọn èèyàn wá síbi rẹ̀ so ìwọ tí o wá ní nǹkan tó o fẹ́ polongo pe àwọn èèyàn wá síbi rẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ ipe látàrí ipá ń polongo rẹ̀ à ń pè èèyàn wá síbi rẹ̀ kò bókò la tún mú lọ ǹ tó dájú ni pé àwọn èèyàn sàmì o. àwọn èèyàn sà torí ẹ nígbà wọn ní èèyàn ń ta sọ ó mú kòbókò lọ ẹ lọ ná sọ lọ́dọ̀ ẹ nínà so náà ní nǹkan tí ó ṣẹlẹ̀ sí ọ̀tọ̀ bá lọ́n pé lọ sídìí ẹ̀sìn ọlọ́ọ̀ tó lejú koko tó tún mú kòbókò lọ́wọ́ kò sí wàhálà ẹ bá ti nájà tán ẹ̀yin náà ní kẹ́ ẹ máa kọjá yín lọ lé kẹ́ ẹ lọ́ọ́ máa lò ẹ wùlẹ̀ retí pé nìkan wà rà ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر ìkẹ́ ọlọ́run tó lọ́n ṣe fún anabi sallallahu alaihi wasallam ló jẹ́ kọ́ lẹ̀ fún wa tó bá lọ́ọ́ jẹ́ òkúròrò aláyàkókò nàkí gbogbo wọn ní òtúká kó lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n lọ ń bọ́ wọn wọ́n lọ látẹ́gùn sami pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ ajá náà ẹlòmíràn mọ fọ́ǹbù lórí rọ́ọ̀ yóò máa ṣèṣe kò sírò òun wọ́n tó yẹ kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó fi ṣàlàyé ní tó gbé lọ fáwọn èèyàn wọ́n tó tó yẹ kó fẹsọ̀ kó fi gbé ní tó gbé lọ́wọ́ kó fi gbé àwọn èèyàn lọ́nà tó ṣe pé inṣàlá inṣàlá tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ rẹ pẹ̀lú bó ti ṣe fi làákà ìgbékalẹ̀ pẹ̀lú ìmọ̀ eléyìí tó dáa ẹ̀rí pé àwọn èèyàn padà sí nǹkan nǹkan nǹkan ìlànà ó ní máa ń tà kí ni ọ́ tó. So, قال nàbí yọ̀n anábì ni anábì ni máa ń tà sí ní ìròyìn rẹ̀ anábì sì dá so èdè tuntun lélẹ́yìí láwùjọ ti lárúbáwá torí pé kò sànàbì kankan tá a mà pé ànàbì báwo àbẹ́ẹ̀dẹ̀ gbọ́rọ̀ báyọ̀ ọmọ babaláwo wọ́n mọ àwọn alágbègbà wọ́n mọ àwọn níyàwó wò but issue ń pé nàbí yìí nàbí yìí báwò nǹkan tuntun ni gbàtà nàbí sallallahu alaihi wasallam ìyẹn ni pé tẹ̀yìn bá ní ìmà nípa nǹkan kan tí ó hàn sáwọn èèyàn ẹ má pé bí wọn lẹ́yìn náà máa ṣe tẹ́ tara rẹ̀ tẹ́ fi gbódòdó pamọ́ sí wọn torí táwọn ibi sallallahu alaihi wasallam báwo pé nàbí yìí nǹkan tó ṣàjòjì ní eléyìí láwùjọ tánàbí wa tó akọ láti pera rẹ̀ ní nàbí yọ̀n tí ọba yóò ń tì kó béèrè pé kí ni nàbí yọ̀n tánàbí wa sọ pé tọ̀ èmi o tẹ̀rí yìí báyìí o olù olù olùṣèwádìí ni mí o olùpẹ̀ àwọn èèyàn pé ẹ ṣe dáadáa ẹ má ṣàìdá ni mí o kò tí kò tí túmọ̀ sáà nàbí. òtí túmọ̀ sáà nàbí àbí wàyí náà tẹ̀sí wáàzí náà ní ìsìn sáà nàbì ní ẹ̀hẹ́ ẹ̀ ń sọ pé mẹ́ta ìdá dáadáa ní ìsìn sáà nàbì wà lẹ́yìn ẹ̀yìn sáà nàbì nà ẹ̀yìn sáà nàbì torí ẹ̀jẹ̀ nìkan ń fọ́ǹpù tí ń tẹnu já tí ń sọ pé ẹ̀yìn ìlà nàbì wà èmi sáà nàbì yẹn nílẹ̀ Yorùbá yìí wọ́n tètè fọ̀rọ̀ kó báyìí so àmì èèyàn náà gbọ́dọ̀ gbọ́n bàjẹ́ èèyàn máa yẹ gbogbo àwọn ẹni tí wọ́n sì wà mẹ́ àwọn tí wọ́n láwọn kéwú náà àwọn tó ṣe pé bóyá ọ̀pọ̀lọpọ̀ náà kéwú bídíà náà ni. àti wọn àmà sọ̀rọ̀ àti ọ̀pẹ̀tọ̀ ẹ̀yin bàbá bàbá ẹ̀yin àfa àwa wọ̀nyí ẹ̀yin là nàbì tiwa o. àwo ọ̀gbọ́n tó rà nàbì ànàbì tiwa táwa rí lẹ́yìn o. àwọn náà sì tún tún jókòó sí <laughs> àwọn ànàbì tàwọn lẹ́yìn ìwọ gẹ́gẹ́ bíi ta ànábì bá wò lọ́nlọ́ torí rẹ̀ nínú ẹ̀sìn Islam kẹ́límà nàbí kẹ́límà kani tó ti pé màrúfà màhúdà mashhura àwọn èèyàn mọ̀ kọ̀sàjòjì sí wọn ó tiẹ̀ gbajúmọ̀ walakin ma'al kufr 'inda al-kuffar فهي كلمة غريبة كل nàbí. kí ni nàbí nítorí kò sínú tẹminọ́lọ́jì tó wà lórí wọn tó bá sọ pé alágbègbà ni yẹ́s aláwo ni yẹ́s ẹni tí máa kó mọ̀ọ́lá ni ó yẹ ń wò yẹ́s akéwì ni yẹ́s kọ̀pamọ́ walakin nàbí istilahun jadidun indahum wa gharibun alayhim torí ẹ̀ ló ti sọ wípé nàbí Ah, wà má nàbì kí ni nàbì náà ṣàlàyé rẹ̀ sòrò yẹn gbọ́dọ̀ ṣe sùúrù gan o kó onóòfin ṣe ká o ntí ọmọ ní o yàtọ̀ sí wàhálà tó ti mọ̀ tó wá fẹ́ kà máa fún yàn tó ma máa gbò yàn máa pò yàn máa ọkàn bò eléyìí ọmọ kankan jẹ ní béèrè kọ́l ma bá ma nàbí arsalani Allahu ta'ala. Allahu Rabbul Alamin ló rán mi ọba tó ga ọkùnrin tó níbi ayyi shay'in arsalak kí ló fi ràn kí ló fi ràn tó qala arsalani bi silatil arham olólùwọ̀n bá rán mi pẹ̀lú kí n máa sokùn ẹbí pọ̀ ká sokùn ẹbí pọ̀ ká sokùn ẹbí pọ̀ wa kathral awtan ká sì fún àwọn ère. وأن يوحد, وأن يوحد الله كاسسي الله لك سسنين جسم ولا يشرك به شيء كاسي مسس سسين كاسرقون كالوه إليني حديثي تنقني حديثي عمرو ابن عبسه eléyìí tó gùn wọ́n yọ àyọlò yìí kúrò nínú rẹ̀ ni torí àkọ́mọkọ́mọ níta nàbí sábìó lé lórí ń bí nípa nàbí lọ wọ́n ti ń sè ní kílà nàbí ẹ̀rọ sọ pé arsalani Allah ọlọ́run ọba ara mi wọ́n ní bima arsalak bi ayyi shay'in arsalak kí ni ọlọ́run fi ràn ó sì dá ọ pẹ̀lú ọ̀ràn pẹ̀lú ká sokun ẹbí pọ̀ ọ̀ràn pẹ̀lú ká fọ́ àwọn èrè ọrùn pẹ̀lú kíkà ti Allah Rabbul Alamin láàsọ nínú ìjọsìn ká má fi kankan ogún pẹ̀lú ẹ̀. tọ́ eléyìí tánàbì sallallahu alaihi wasallam ń pè ní iṣẹ́ tó fi rán gẹ́gẹ́ bí ànábì sáà mọ nǹkan tí ń tọ́ka sí. kọ́lọ̀ pé àwọn ọrùn sáwọn èèyàn páwọn èèyàn kan sì máa sokun ẹbí wọn pọ̀ kó wọn fọ́ àwọn òòṣà káwọn èèyàn sì jẹ́ pé wọ́n ṣe Allahu lọ́kan nínú ìjọsìn wọn òfin kankan sọ̀rọ̀ fún pẹ̀lú ẹ̀ kí ló ń tọ́ka sí. ń tọ́ka sí pé nàbí sànàbí pera rẹ̀ yẹn nàbí yọ́n rasul nàbí yọ́n rasul ní ìránṣẹ́ ní ìránṣẹ́ ní máa pé kò pẹ́ láàrin ìgbà tó náà kọ́kọ́ sọ ànábì lánàbì àti ìgbà tó ṣe ní rọ̀sùn. torí ẹ ànábì wa ọjọ́ ànábì pẹ̀lú ríran màláìkà sí ọjọ́ ìránṣẹ́ ọlọ́run pẹ̀lú ya ayyuhal muddaththir qum fa anzir kẹlẹ́mà yìí ayé àyè lọ́lọ́run fi ṣe ní ìránṣẹ́ nítorí pé a ti sọ pé ànábì. هو رجل ذكر من بني آدم أرسل الله إليه ملكا بالرسالة ولم يؤمر بالتبليغ شبان الرسول رجلا ذكر من بني آدم أرسل الله إليه ملكا بالرسالة و وهم فرع ara أمر بتبليغ تلك الرسالة فكان بذلك رسولا فإلينا الرسول والنبي الفرق بينهما في تبليغ الرسالة وعدم تبليغ الرسالة وإن كان تبليغ الرسالة هذه أول ما سيكون تبليغ الرسالة في حق الرسول على وجه الإلزام بخلاف النبي ليس تبليغ الرسالة في حقه إلزاميا تما يعني رسول دندن دندن قولوا جسد نبي فساني جو بليري كوسة جسد tuma rẹ ni ó lè jíṣẹ́ báwọn kò sẹ́ni tí ó yí pé ọmọ tí ìpín ẹni tó ń fi ń jíṣẹ́ kárí lọ́nà tí gbogbo èèyàn ó fi jẹ́ pé wọ́n á rí i yóò sọ pé wọn ò tú láti ohunkóhun ojú sẹ́fẹ́ níbọ̀jì àwa sọ pé àǹfààní náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ànábì yẹn tọ́lọ́wọ́n bá fi nǹkan ránṣẹ́ sí tí wọ́n tú láti rẹ̀ pé kó jíṣẹ́ àwọn èèyàn lè máa wà wò kọ́sì rẹ̀ tó ti pé tó bá jíṣẹ́ kọ̀sẹ́ o àmọ́ tí ọ̀gá jíṣẹ́ àní sọ kọ́sẹ́ lọ́rùn tẹ́lẹ̀ ìjẹba ẹni baba ńlá wa adam aleyhi sẹlẹ wọn bí anabi sọlọ bá àṣẹ náà lẹrẹ adam sí anabi ni àbí rọṣọ anabi ni nàbí anabi ní nabi a sì mọ̀ pé láàrin adam àti anabi nuhu aleyhi salam ẹgbẹ̀rún ọdún níbẹ̀ láàrin wọn táwọn èèyàn fi wà lórí at-tawhid táwọn èèyàn fi wà lórí at-tawhid eléyìí jẹba àwọn lẹ́yìn eléyìí àtànábì àti ránṣẹ́ kò sí ètò ṣe fojú di kò sí ètò ṣe fojú di ipò ńlá gidigidi nípò àwọn ànábì ọlọ àtàwọn aránṣẹ́ ọlọ òsibò sí lè ga tó tọ́gà ju jíjẹ́ ànábì lọ òsibò sí lè ga tó tọ́gà ju jíjẹ́ òjíṣẹ́ ọlọ ìránṣẹ́ ọlọ lọ ilé ìjọba lẹ́yìn rẹ̀ ni wọ́n á mú báàbù tahrim al-uquq wa qati'at ar-rahim níbi wọ́n fẹ́ sọ̀lá ìfún wa bó ti ṣe jẹ́ ìwọ̀ pé kéèyàn máa kọ̀rọ̀ sóbì rẹ̀ lẹ́nu kó má máa gbọ́rọ̀ àti bó ti ṣe jẹ́ títí ká máa jákun ẹbí ìwọ̀ ni nítorí aburú bẹ́ńbẹ́ tí wọ́n bá fi lè jákun ẹbí. torí rẹ̀ nǹkan méjèèjì yìí kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá qala Allahu ta'ala fa hal 'asaytum in tawallaytum an tufsidu fil ardi wa tuqatti'u arhamakum أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم إليه وأن سورة محمد آية كجليلوغن أتي كتاليلوغن الإمام النووي أم واني بري أني تنتكو تأتي tí wọ́n bá fi yín فهل عفيتم إن توليتم تندقوا تفاسي nígbà tẹ ẹ bá ti pẹ́ ẹ ráyé tán tí wọ́n gbé yín sípò tẹ ẹ dẹni tó ṣe pọsọpọ akọsẹyìn ẹ̀dá láṣẹ ẹn tó ṣe dùn fi ọrùn kẹ ẹ máa ṣèbàjẹ́ lókè pẹ tẹ ẹ tó kù tẹ ṣe nù. وتقطعوا أرحامكم كتما جاكم به سنتوكو تفاسنو أكرمكم الله a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ti rí pò tí wọ́n gbé wọn sáyè tó ga kò sí ní tó kù tí wọ́n máa fi po wọn ṣe ju kí wọ́n ya òbí lẹ́jẹ́ lọ. wọ́n máa ba ayé jẹ́ wọ́n máa ṣe gbogbo ń tọ́ta lọ nítorí pé wọ́n ti rí pò. ẹnikẹ́ni tó bá ti torí irú eléyìí pòun rí kò kan ipò jẹ̀kúrẹ́dé tí ò ní bọ́ ọdẹ sàárè ọwọ́ àti torí rẹ̀ ọbẹ̀rẹ̀ sí ní balẹ̀ jẹ́ wàtú kọ́pẹ̀rù àròhánákùn ẹbí ò lè súnmọ́ nítorí wípé wọ́n ti di ọ̀gá ẹnìkan ò lè o ti di ẹni tí ń pàṣẹ wàá ọlọ́run ní tẹ́ bá jẹ́ bẹ́ẹ̀ o ọjọ́ kan ẹ̀bí ṣèbàjẹ́ lókè pẹ̀ nítorí ipò pangolo kan tó ti ní ulaika alladhina la'anahumullah ẹni tó bá fi lè ṣe bẹ́ẹ̀ irú wọn lọ́lọ́wọ́n bá ti làánà o a sì mọ̀ pé la'anatullah at-tardu min ar-rahmah kọ́lọ́wọ́n léèyàn jìnnà sí kẹrẹ̀ ni wọ́n ń pè ní la'ana tó bá ti wá látọ̀dọ̀ Allah fa asamma ọlọ́run làánà yóò tún wá sọ wọ́n di ẹni tó ṣe pé yóò di létí ẹ pè wọ́n pè wọ́n pè wọ́n wọn ò ní gbọ́ ẹ pè wọ́n pè wọ́n pè wọ́n wọn ò ní gbọ́ tó bá yẹ pé nǹkan kan náà ń bẹ tí ó ṣèyàn léṣe tẹ́ ẹ sọ fún wa wọn ò ní gbọ́ ámbọ̀sibọ́sí pé wọ́n gbà nǹkan ti ṣe wọ́n. torí de eléyìí báyìí ọlọ́ọ̀lẹ́dàá wa wọ́n ní òun di wọn létí wa a'ma absarahum òun sì fọ́ wọn lójú ojú wọn ò ní ríran ilé ìjọba ẹwà ẹ̀san burúkú tí ń retí gbogbo ẹni tí bá ń ṣèbàjẹ́ lókè pẹ̀ ẹni tí bá ń jákun ẹbí ẹwà ẹ̀san burúkú tí ń retí rẹ̀ kọ́ náà dákun kọ́ sànù tiwa tọ́ qala ta'ala ilé ìtumọ̀ sí pé tẹ́ dáadáa gbogbo ẹni tó bá ti lè rí ipò kan láyé yìí àwọn ni mo sábà ṣe bàjẹ́ jù gbogbo bàjẹ́ ilé ìtọ́nà lè torí rẹ̀ kó pààyàn wọn ẹ̀ bá lọ́dọ̀ ìbàjẹ́ nípa ń jíwó ìbàjẹ́ ni ìbàjẹ́ nípa mímọ sowó olókùnmakùnma ìbàjẹ́ ni ìbàjẹ́ nípa kéèyàn jẹ́ni tí ń jákun ẹbí ìmọ̀ wà lọ́dọ̀ àǹtọ́ wà ń torí pé wọ́n máa kó gbogbo ẹni tó súnmọ́ kí ẹsẹ̀ tó rọ́ lọ kò ní fẹ́kẹ́ nìkan kó súnmọ́ bọ́yá nígbà tí kò yẹn bá bọ́ ma lọ́wọ́ ojú wèrè lè wálẹ̀ àmọ́ nígbà tí kò yẹn wà lọ́wọ́ rẹ̀ yóò dáná sí iwájú ni kò ní jẹ́ kẹ́ súnmọ́ ah, bàbá àti àti bàbá tèmi tẹ̀gbẹ́tàbúrò ni wọ́n wọ́n ò I don't want to see anybody. ẹgbọrọ fa I don't want to see anybody a'udhu billah ah, ó sì rí ẹni fitna O rí every fitna nígbà tó o bá ti fẹ́ rí anybody every fitna ó bẹ̀rẹ̀ látòrí kókùn ẹbí ọjà kókùn ẹbí wa ti já tiẹ̀ bọ̀ pàápàá jùlọ tó bá kọ́wọ́ rẹ lọ́jà gbà kọ́nà ẹlẹ́dàá kọ́ ṣàánú wa o tọ́ wa bẹ́ẹ̀. kéésì lásán o ẹni bá ti ráyè tí ọ̀ráyè má ọ̀ráyè fún kó ṣe dáadáa má jù bàjẹ́ lọ ọ̀ráyè fún kó sokùn ẹbí pọ̀ má fi kọjá lọ dandan dandan èèyàn gbọ́dọ̀ rò torí tó o bá ti dẹni tó ṣe ipò ń bilẹ̀ jẹ́ òun jákun ẹbí aburú ti ṣẹlẹ̀ sí ọ látọ̀dọ̀ Allah ọlọ́run sọ mẹ́ta ń bẹ̀ ulaika alladhina la'anahumullah ó ti bọ́ sínú ẹni tọ́lọ̀ ńlá àná náà kọ́ mọ́ làánà wa. tọ́ fa asọ̀máhù ó tún ti bọ́ sínú ẹni tọ́lọ̀ wọn bá ti di létí ó ti di ọ́ létí ò lè gbọ́ pẹ̀lẹ́tì rẹ̀ má ní lè wúlò tó lè ṣe ọ́ láǹfààní ó ń dìtànù. wà á àmà tọ́lá ẹlẹ́dàá wa tí ó tún fọ́ wọn lójú yóò fọ́ wọn lójú yóò di wọn létí ọ̀là àná wa kọ́lá ẹlẹ́dàá sànù wa torí ẹ ẹ mú ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ni ìbàjẹ́ máa sábà ṣẹlẹ̀ lọ́wọ́ púpọ̀ jù tí wọ́n ní ó tún ṣe tó ṣe pé ọ̀pọ̀ àìmọye ẹni tó wà nípò ìbàjẹ́ ìranù ìrégbè zina òní wọ́n ń fi ń ṣe bíbi lẹ́jẹ́ kan náà nù. ẹlòmíì tó bá wà nípò ó ti wá ní ṣòro láì jẹ́ pé nǹkan àgàtíà àti bẹ́ẹ̀ ṣòro mi àwọn obìnrin wọn mọ̀ wá bẹ̀ tó bá ti wá di níbi ọwọ́ aago márùn-ún ṣòyọ́ àjáde láti ọ́fíìsì wa yóò wá sí ṣòro. díngì kan ti wà láàrin ibi tó ń dúró síbi tí àwọn kọ́sítọ́mà dúró àwọn abániwóbìn àwọn aláìlórí lọ́wọ́ àwọn náà tó wà lọ́fíìsì wọ́n lè pé pa ló ń àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ wọ́n tún lè sọ ikú òun kí náà ń pè é hmm, ca àbí ẹsẹ ẹsẹ wọn lè kó super láwọn terminology tí wọn nìyẹn kò ní níṣẹ́ kankan tí ń ṣe nílé iṣẹ́ ìjọba o ju pé yọ lọ́mọ pa àwọn aṣẹ́wó wa ti torí náà gbádùn pa dípò múnú lọ́dọ̀ tiwọn tó bá ti wá dàgbò tá a wíyọ́ wa wà níbi díngì yẹn tí ó di ibi tí àwọn tí ń wà síbi tó ń wà so èyí tó sáyà gbangba èyí tó sáyà tẹ́ẹ́rẹ́ èyí tó sorí kẹ̀rẹ̀bẹ̀tẹ̀ èyí tó sorí róńdó tàbí òye wa àtàwọn nǹkan míì náà yóò máa wò wọn bí wọn ti ń kọjú ni wọn máa kọyìn yóò máa pẹ eyín àti àtẹyìn láì sí wọ́tàmílọ̀n. <laughs> ètò nídìí lónìí lò láàrin náà ìlọ́wọ́ so wọ́n wá dìde ni wọn títí tí ó fi di pé ọ ń jáde ọmọ mọ́tò tí wọ́n kó àwọn sí wọ́n tẹ̀lé subhanallah bíbá yìí jẹ́ ìwò ló ju eléyìí lọ àwọn tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọge ni wọ́n torí pé wọ́n ń wówó fò wọ́n ń wówó àdánù ẹni tó yẹ pé tọ́mọ rẹ̀ gán bá kọnu sí wọn àkọ́bí rẹ̀ kó ń fẹ́ fẹ́ wọn wọ́n ní bàbá ẹ ti gbó ní ọmọ wa mú wọn bá sùn ní ìsìn torí pé òun lọ́wọ́ àpò bíi gómìnà tó bá sì yọ ọlọ́ọ̀kan wíwíwíwíwí kí ni ti máa wíwíwíwí ìtumọ̀ rẹ̀ náà ní kọ́ daràn bọ̀ bí ọba àjọ daràn tí adó lè máa bá yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ bá. akramakumullah ẹ̀rí pé téèyàn bá ti nípò àti ya ìyakuya máa ń rọrùn nítorí pé ìgbàgbọ́ tí wọ́n ní pé kò sófin tí ó mú àwọn. wọ́n sì sọ pé man amina al-uqubata asa al-adab gbogbo ẹni tó bá ti mọ̀ pé wọn ò ní fìyà jẹun lórí tó ń bá ṣe àìlẹ́kọ̀ọ́ ni ọ̀ garagara ni ọmọ ẹsẹ yorùbá náà sọ pé ìlú tí ọba ti tófin kò sẹsẹ bí kéèyàn ṣẹ̀ ni nílùú tí ò sófin wọn á lọ ṣẹ̀ gbogbo mo ti ṣẹ̀ ìṣẹ o ní ìṣẹ ṣé wọn mọ pé bàbá à àjẹpẹ ṣẹ̀ṣẹ̀ kọ òfin lọ́la ni nítorí pé kò sófin kan tó sọ pé mo ṣẹ̀ báyìí eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tó dipò mú lọ́pọ̀lọpọ̀ àwọn ló máa ń sábà bilẹ̀ jẹ́ jù ó lè wá mọ́tò wà kú wa nísìn ibi tó máa pé ọmọ ọlọ́mọ kan lè máa sọdá ẹ̀yìn bàbá bàbá kan lè máa kọjá bọ̀ ìyọ́ ìyá kan lè máa ṣe yọ́nkẹ́ yọ́nkẹ́ bọ̀ mọ́kàn wọ́wọ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àárín àdúgbò ní bíbá ọkàn gbàyàn ọba gbàyàn sẹ́yìn ti pé ẹ mú ẹ ṣe kíní kan àfà kó tó di kọ́ jáde ó ti pe fóònù àtàwọn síbùtì fẹ́ẹ́ sí i àtọlọ́pàá ní àdúgbò ti kún bá kété sẹ́yìn ọ̀sọ̀ pẹ́yìn náà fún lọ́rùn gbà náà kí kálukú ti rọra pòórá títọ́ tọ́lọ́ba kọ́ pé ibi tí lágbájọ́ gbà lọ tọ́lọ́ba kọ́ pé ibi tí kùjú ọgbà lọ agbákámú agbákámú hmm, eléyìí ò ní dé bá ṣẹjọ́ àìmọye ẹ̀mí tó ti lọ́ lẹ́sẹ̀ nìkan ò ní yẹ̀ wò so ẹni tó ti wà ń kú generally kì í fẹ́rẹ́ nìkankan tí ẹni tó wà ń kó tí bá ń gbàlejò àwọn èèyàn under under force ni under class ni báyọ̀ ó ní ṣe pẹ̀lú sí ọ́fíìsì báyọ̀ ó ní ṣe pẹ̀lú àmọ́ pé à àwọn tí mara ti pẹ́ ọ̀gá kẹ́ tó di gómìnà ládùúgbò wa ọ̀dọ̀ mi náà ti mara jẹ́bẹ́jẹ́bẹ́ kí ló ń sọ jẹ́bẹ́ jẹ́bẹ́ what alọ́dọ̀ mi náà ti mara jẹ́bẹ́jẹ́bẹ́ ẹ mọ̀ pé wàá lọ sọ kẹ́yìn ọwọ́ adé láti abúlé kó yín ká pé ẹ èmi làbúrò ìyá bàbá rẹ̀ ìyá bàbá o mo rò pé yé wọn ò ní fẹ́ rẹ́ níbọ̀dì ẹ jẹ́ kó kóńkó ojú rẹ̀ wà wà lẹ̀ ó súnmọ́ iná làwọn olùmọ̀fi túmọ̀ ayé pé tàwálẹ́tùm yìí kìí ṣe tàwálà àti kíkọ́yìn tàwálà látara wìláyà sẹ́ńtà ń retí láti ṣe náà ní pé tí ẹ bá ti gbapò tí wọ́n bá fún yín nípò kan kẹ bẹ̀rẹ̀ sí ní balẹ̀ jẹ́ kẹ bẹ̀rẹ̀ sí ní jápọ̀ ẹ̀bì nítorí pé téèyàn bá ti rí pò náà ni Yorùbá máa ń sọ pé ńgbà tó ráyé tán lọ ráyè mọ́ téèyàn bá ti rí pò jẹ́nẹ́rálì ẹ̀ rí pò kan kàrọ alówó tẹfẹ́ rí fámìlì yìí máa ni àbẹ́yẹn ọmọ pé tí máa ṣẹlẹ̀ láyé nu torí ọmọ wo pé kí ni ọmọ pé bùkátà bọ̀ lọ́wọ́ so àwọn ò ní lè sún mamá so tí owó bá wá tán lọ́dọ̀ bàbá olówó ló máa béèrè pé àwọn fámìlì wa tó wà ní abà àkàndé ńkọ́ àwọn fámìlì wa tó wà ní òjé ńkọ́ àti bàbá àti ìyá òjé gbogbo ẹ̀ ní ọ̀dà àmà nìsín àmọ́ gbà tí ikú ń bẹ lọ́wọ́ rẹ̀ ńkọ́ tó ń bẹ láti mẹ́ni bọ̀dì. rẹ̀ ọlọ́wọ́n bá ń kọ́ alẹ́ kọ́ ìkáwò lè ba àgbọ́n o ẹ̀yin náà mọ irú àdánwò tó lọ́ọ́ gbé báyìí lọ́la kódà ọmọ míì tó bá fi lè lọ rí polẹ ayé kò ní fẹ́ rí bàbá rẹ̀ mọ́ kò ní fẹ́ rí ìyá rẹ̀ mọ́ àkọ́kọ́ àwọn bàbá àti màmá náà ní yọra wọn lẹ́nu mọ́ lẹ́yìn ìyànjú àkọ́kọ́ torí àwọn àgbàlagbà máa gbọ́n ni àgbàlagbà wọ́n lè má lọ́rọ̀ bú lẹ́nu àmọ́ wọ́n di ọ̀sìnà torí sẹ́ máa sọ̀rọ̀ bú sépè bá lọ mú ọ ọmọ wọn náà wọ́n bá jẹun bàbá rẹ̀ wọ wá wọ́n ní láti paasi skirini àkọ́kọ́ skirini àkejì skirini kẹta wọ́n á ló kúkú wọ́n rọgà wọ́n tún lọgà tó ní mítìn kan ní ìsìn àbíjẹba padà wá lọ́la bàbá sì nítọ àti àti àǹtí bá ọmọ náà ní kí wọ́n ga àbí bẹ́ẹ̀ kọ́ ni tó àwọn tó bá ga wọ́n gbàgbé kọ́kọ́ mọ mọ apọn lọ́wọ́ èyí tí mọràn lọ́wọ́ báyìí bàbá tún wá ń jọ kejì wọ́n ní wọ́n tẹ̀lé paasi skirini kejì nítorí wọ́n rí kinní kan ní àpò bàbá tí ń dún tí bàbá bá ti fẹ́ gba bí scanning machine kọjá wíín wọ́n sì wọ́n ní pé bàbá rẹ o gbogbo èèyàn náà ni wọ́n pass screen o so bàbá ní kò sí nǹkan kan lápò mi wọ́n ní bọ́yà ti gbé jẹ́nu wọ́n bá kọ̀ fún bàbá ṣé bàbá àwọn tún lọ mọ́lẹ̀ kẹta àwọn náà ní lọ mọ́ àbí kó tiẹ̀ rí ọ lẹ́yìn tó ti délé ìjọba táwọn tí wàá máa wo kó gbogbo wàhálà gbèsè ayé àwọn ti tán ọmọ àwọn gan lọ́wọ́ à ń di àgbà ẹ wá ń lọ ọmọ wa fún yín ní bọ́ǹdù wàzó èló ní ma <laughs> èló ní ma bẹ́ẹ̀ ní bọ́ǹdù wàzó rẹ fifty times hundred five thousand bẹ́ẹ̀ ṣé dáàdi ẹ má retí omi ìmọ̀ owó ìjọba lélẹ́yìí o èmi nígbà kẹ́nìkan tì mí má lé o so bẹ́ẹ̀ bá mú ọkọ̀ ńbẹ ẹ bá ra aṣọ bíi mẹ́ta mẹ́rin tẹ́tùn fáwọn ará ilé ok bàbá mú ọkọ̀ ńbẹ ẹ máa wọkọ̀ abayín seven hundred ó sì tún kọ́ ra aṣọ mẹ́ta mẹ́ta fáwọn ará ilé ọ̀nà mẹ́ta ébì wọn ń ta aṣọ mẹ́ta ní. <laughs> owó wa kú táàdì náírà ṣé bàbá ọlọrin ọbọ rẹ dé àbọ̀kọ̀ lọ rí twenty five thousand iná ló fò ẹni tó lè kó two million fáṣẹ́wó lálẹ́ kan wọn á fún bàbá tiẹ̀ lélo five thousand kéde owó ìjọba lélẹ́yìn òun gbàtà ṣẹ́wó gbà ó kúrò kó yé ẹ̀hẹ́n tó bá di bàbá àtìyá rẹ̀ gbà náà ni ah owó ìjọba ni ẹ fẹ́ kó bá mi ni ẹyọ a tó ẹrí báyìí ti ṣe rí mbẹ o torí ẹ ló ṣe jẹ pé sàṣẹ èèyàn ní máa ń gba tí máa ń ṣe dáadáa nítorí pé ipò gan tí máa ń pa wọn bí ẹnu a máa mú káwọn èèyàn ó sì ṣe gan fúnra wọn ìwọ ọdọ yẹn títa lọ́dọ̀ ọmọ tọba ń lọ ní ìsísílẹ̀kùn ìwà àǹtí tọba ti lè sí kọ ọmọ pọwọ rẹ ló lò ló fi sí tòbó ṣe wà nù fún forty years nínú ayé rẹ wọ́n á gbapò kan tó ṣe pé ìwọ ò tún fọwọ́ rẹ sílẹ̀kùn mi ọ̀fọwọ́ rẹ kó bàtà mi wọ́n fẹ́ lè páàkì rẹ kí wọ́n máa gbé ọ sínú mọ́tò ó sì ṣe náà ní àfẹni tó bá ní làákàyè torí kò yàn tàn jẹ eléyìí jẹba eléyìí tó jà ní pé ọlọ́run fi hàn pé kájá ẹbí nítorí ipa bá a ti ga ọ̀ràn náà ni o kájá kun ẹbí nítorí ipa bá a ti rí pàwọ́ àti dínkù ńlá ọ̀ràn ní etí ọ̀yẹ́ wa bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa tún sọ yìí pé. والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك لهم اللعنه ولهم سوء الدار ولا لداني àwọn ẹni tó ṣe pé wọn máa ń já wọn máa ń gé májẹmú tí wọn bọ́ lọ́wọ́ ọba dá lẹ́yìn tá a ti ta ń kókó tá a só tó yí tó nípa àwọn wà á lọ gé tó kẹ́ máa ṣe báyìí náà kọ́ bá mu ṣàṣà èèyàn tí wọ́n á ń bẹ lókè pẹ̀ lónìí ni ọ̀jẹ́ kó ti já májẹ̀mú tó bọ́lọ̀ wọn bá dá ni ò ti gé dànù nítorí pọ́lọ̀ wọn bá ti bá gbogbo wa dá májẹ̀mú láti ìgbà tí gbogbo wa ń bẹ ní bàràbàrà àdé bàbá ńlá wa ádámù alayhi salam.

ṣé kìí sèmi lolúwa yín tẹ gbọ́dọ̀ sìn gbogbo aládáhùn pé balẹ̀ àṣẹ yìí ti náà bẹ́ẹ̀ ni ìrọlúwa wa jẹ́rìí kọ́mọlọ dídọ́ gbẹ̀ndà kìyàmù tá a máa sọ pé iná kún náà ń ha dá ọ̀ọ́fìlì wọn náà a máa ń pè léyìí ẹ̀ ń ṣe sọ yìí níṣẹ́ la ṣẹ̀ṣẹ̀ gbọ́ ìyẹn ni kékeré ṣe dandan kọ́ rántí àmọ́ dandan ni kọ́lọ̀ ti rán ọ létí kọ̀ gbà tọ̀ lẹ́yìn ìjọba àwọn ẹ gbọ́dọ̀ já mọ́tẹ̀mú tẹ bọ́lọ̀ ń dá ọ̀pọ̀lọpọ̀ ti já aláṣọ nítorí kí wọ́n ṣe islam kufar mushrikun mubtadi'a fasaqa munafiqun gbogbo àwọn nọ́mbà burúkú làwọn èèyàn gbà kékeré ni mushrike ni aládàdálẹ̀ ni munafike ni pòkì ni gbogbo àwọn nọ́mbà abú wọn ò fi kan lẹ̀ wọn ò fi kan lẹ̀ tọ́. torí ẹ̀ nígbà tí àwọn Yorùbá tí wọ́n tutù kutù lójú tí wọn àwọn rí ibìkan gbé sí torí báyìí ṣe rí náà ni wọ́n fi tutù kutù pé sami Allahu liman hamida hmm? bí Yorùbá lọ́nà lọ́mọ ẹni tí ń sùn ṣé ìtumọ̀ <laughs> sami Allahu liman hamida o mọ àti wọn pé tẹ ẹ gbogbo àná lè jọ máa rùkú gbogbo àná lè jọ máa forí kalẹ̀ fà á lọ́nà máa ẹni tí ń sìn òní nu àti pé mùnáfìkì pọ̀ wọ́n ní káwọn lóògbé aláwọ̀ parí adé tó ẹni tó sì jẹ́ pé òun outland outland òun sin lọ́ọ̀nù ọlọ́run ló lè lọ́dà mọ̀ ẹni tó yẹ kó òun ò sin lọ́ọ̀nù ọlọ́run lọ́dà mọ̀ àwọn yorùbá fi rọra túmọ̀ tukutu yìí ń bẹ̀ àkíkàtà ọ̀pọ̀lọpọ̀ ti já májèmọ̀ tí wọ́n bọ́ lọ́wọ́ ọ̀bàdà. ويقطعون ما أمر الله به أن يوصل wọ́n sì ń já ntọ́lọ̀ ń pa láti pé kí wọ́n sọ̀kọ̀. àwọn olùmọ́ni ń bẹ okùn ẹbí nù gbogbo ẹni tí wọ́n ti máa ń jákun ẹbí ntọ́lọ̀ ní kò ni wọ́n ń já ọlọ́mọ sí wa bẹ́ẹ̀ o. ó léwu ẹ̀yẹ́ máa wò ó mọ̀lẹ́bí sí mọ̀lẹ́bí kò gbọ́dọ̀ okùn wọn gbọ́dọ̀ já gbọ́wọ́ wa ètò ọlọ́run bá fi wá ń sọ báyìí dáadáa fi sọ̀rọ̀ bá àdúrà sọ náà dé ìtumọ̀ rẹ̀ ni pé àti fẹ́ já rẹ̀ yìí máa rọrùn torí tí ó mú wa fẹ́ já yìí máa ṣẹlẹ̀ pọ̀ bó wa là ṣe ní ṣiṣẹ́ bá ṣe ní ṣiṣẹ́ ni ká ṣọ́ra ká ṣọ́ra gan ní ìṣòro lè ṣẹlẹ̀ ọ̀kan mọ̀lẹ́bí ìkápá gbòòrò màmí ẹ̀gbọ́n màmí àbúrò bàbá èèyàn ìgbọ́n bàbá èèyàn gbogbo wọn ṣe dànù àwọn gangan nìwọ ọ̀rọ̀ yẹn wá tó bòun ṣe mú un ìgbà tí wọn ní kó sọ sí la ilaha ó sì bọ̀ pa èèyàn ni ní àwọn ọ̀rọ̀ kàbìtì kàǹkà tí ń jáde lẹ́nu rẹ̀ ìwọ mọ́ wàá wò pé à ń wérú bàbá eléyìí ń wérú bàbá ẹ̀ ṣe làákà kí ló ṣẹlẹ̀ gan tẹ̀ fi sọ tẹ̀ sọ má sọ o torí tí wọ́n bá sọ bẹ́ẹ̀ gbà mí irú bàbá yẹn màmá yẹn ò ní fèsì yọkàn dìde ní ọlọ ní ọba jẹ́ pé n ti ń bẹ láàrin yìí wọ lọjà lóòótọ́ orí òdodo rẹ lọ́wọ́ o àná kìí ṣe gbogbo òdodo náà lèèyàn máa ń sọ téèyàn máa ń jàre torí pé léyìí ipò bàbá rẹ lọ́wọ́ ipò màmá rẹ lọ́wọ́ ó sì kọ́ sọ tó fẹ́ sọ tán wọ́n ń bú ọ lórí pọ́ọ̀sẹ̀ wá ṣe sùúrù ara ń tí máa ń ṣẹlẹ̀ nu tí okùn ẹbí fi máa ń já nítorí pé ìwọ lè sọ pé àgbẹ̀jì ẹ fẹ́ kọ̀yà tó o bá kọ̀ àríyìn dàbí láéláé ṣe ó ṣe sùúrù ó ṣe bí ìgbà tó ṣe pé nǹkan kan ṣẹlẹ̀ bàbá òun òun náà ló tún padà lọ bá ń gbọ́ ọba ayá tó mọ̀ pé àpọ́n bínú inú ló sì mí fi ń jọ ọ́n atún adúpẹ́ fọlọ́n pọ̀ lẹ́kọ̀ọ́ pọ̀ ọ̀dà bí àwọn ọmọ wòye sẹ́mi pé gbogbo tí wọ́n bá fi máa tu tí wọ́n bá fi máa bọkàn jẹ́ kọ́dà bàbá wọn tún máa fi ọ́sà pèjúwe láéláé ni pé a ọ̀kan náà àwọn ọmọ wa lágbájá ó lẹ́kọ̀ọ́ pọ̀ ó lè má sọ̀ńtọ́ ṣẹlẹ̀ o àmọ́ máa lẹ́kọ̀ọ́ pọ̀ so àwọn nǹkan tí wọ́n máa jádàwò fún wọn pọ̀ tí wọ́n máa ṣẹlẹ̀ ẹ̀ẹ́n wọn lè jẹ́ pé gbà tí wọ́n wá lọ létí lówó sọnù <laughs> orin sásìkò ó wá di pé ẹm tó ṣẹlẹ̀ ni pé ń bi àwọn ìyàwó ni ta lọ wálé yìí lónìí ó bá yẹn ń bọ̀ dá wọ́n ti pè ẹlòmíì náà wà yóò ti wá máa rò lọ́gbẹ̀rẹ̀ tí a lè pé ọmọ àbúrò mi lọ́wọ́ àfilé bàbá tiẹ̀ lè wá jèmí ẹ̀gbọ́n bàbá rẹ̀ lólè ah, àgbẹ̀dọ̀ kọ̀gbọ́dọ̀ dáńgbàwé yóò ti kọ́kọ́ máa ronú ní láì tọ́tọ́ so nǹkan kan bá gbọ́n kékeré ni ayé èsì máa yàtọ̀ sáyé tẹ́lẹ̀ àwọn ọmọdé ọ̀pọ̀ láti pààyàn ó bí ni ó sojú abẹ́kọ̀ ó sì ó gbẹ́gbóná fún kó lè mà kó lè má mọ̀ pọ́ mọ́ tó ló jíwò ayé èsì náà ni ọmọ a máa jíwò bàbá rẹ̀ ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ti á jẹ́ sọ̀rọ̀ kó tún dínà díẹ̀. lọ́ba ni wá ń bè wọ bàbá ẹ̀ ti sùn náà lọ́pọ̀lọpọ̀ gbà pọ̀ ń <laughs> ti wá nígbà yìí bá kò tí kọ́ kámẹ́lọ́ o àwọn nǹkan bá wọn máa ṣẹlẹ̀ àmọ́ bó ló ṣe ìtumọ̀ ìsopọ̀ ẹbí pọ̀ nù torí àtọ́ba kìlọ̀ alẹ́ inú rẹ̀ pé ká so ká so kọ́ mọ́jà àmọ́ àwọn ọ̀wà kọ́ wà tó yẹ kó náà ni ó wà rántí pé ọjà ẹ̀yin ọ̀wá nígbà wà láàyè báàmí ó yà mí lẹ́nu inú ìgbówó inú ìjàlè rí láyè ni wọ́n á jẹ́ kó wo bàbá tèmi níwájú mọ́tò pẹ́ gbọ́n bàbá mi o tó wo bàbá tèmi níwájú ẹ dàpọ̀ ètò ẹ̀wé yẹn kò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àjọ wà so <laughs> ó lè sọ pé jọ wá sí ni bí ó gbé pamẹ́ sí lọ́lọ́ bí ọlọ́ gbé kíní wá dáre sẹ́yìn <laughs> náà lọ fẹ́ lu agbárí yìí lu agbárí tọ́ ọba tó sọ̀rọ̀ mẹ́ wọ́n gbà ní ojú ẹ̀ ẹ má bínú bá mi ọ àmọ̀tẹ́ lọ ọlọ́dà kó sọ owó yìí rírí o bí ó sì ní jẹ́ rírí ọlọ́sàfihàn tó ti gbé o. tí ọba ti sinú bí tí wọn adé sọ pé à ń kán kúlé là ń kọ́ fọ̀sẹ̀ bàbá ìrọ̀lẹ́ ń pa mọ́ mo sì fẹ́ kó yé yín pé láti òní mo ti bu ìpẹ́ ilé yín mo dì máa wọ wọn ti tẹ́bi máa wọn ní bàbá òfò àpọ́nlé mi yà ká tó ń dá bàbá tèmi máa ní. ọ̀parí mu wàlúwàá yìí kọsikọsẹ tó lè fi fọnú láyé ìgbà wọn wá padà rówó bó ṣe ń jáde ó ní ọ asanfatai <laughs> kò á ní jẹ́wọ́ káwọn ti rówó mọ́ o yóò olóòdù olórí kò gbé lọ́wọ́ ó tún ń bomi ó tún ní kálájọ bí ọjà gbogbo ẹ tó wì sọ yóò bá lẹgbẹ wo lálájọ bí ti ń dà adájọ́ ló ń kọ́tù onímú lọ ìrọ̀ lásì àkàrà mọ̀kúmọ̀ àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ ìtumọ̀ ẹ má jókòó ẹbí ọjà nù kò sí fámìlì tẹ gbé lórí scale ẹ máa rí àwọn nǹkan kan tó jọ bẹ́ẹ̀ so ìwọ wa máa gbìyànjú má jẹ ọjà gbọ́wọ́ rẹ̀ àwọn kan bẹ tó ẹgbẹ tó lè kó kú ni yóò bá já ní ìsìnkú má dọ̀là kọjá so ìwọ máa bẹ́nu àwọn tí ọ̀fẹ́ kọjá nítorí Ọlọ́run bá ní hikima tó ga nínú bó ṣe mú wa tán mára wa ẹbí ẹlẹ́bí ò ṣe fi ṣẹbí o nísìnyí tá a bá lọ dúró lórí kàmẹ àwọn yẹn á lọ wọn bọ wọn lọ wọn bọ wọn lọ wọn bọ tí gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ tí wọn rárẹ̀ ní musa la lè dì mọ́. ṣé nǹkan ọmọ ọgbẹ àgbẹ àṣírí ẹ̀ tí ọ̀fẹ́ ọ̀fẹ́ nà mí lóògùn àbí nà ọ́ lóògùn báwo mo ń tì mọ́ ẹgbẹ́ nù mí dùn ní ìtẹ́ darí láyọ̀ pé ok mo fún gbà mo ń lọ láàárọ̀ <laughs> àbẹ tó bá jẹ mọ̀lẹ́bí rẹ tó o bá dì ma gbàgì ló lóò dì mọ pé ah, Allahu akbar ọmọ kọ pàdé mi bí ni ah, mo ti mọ kó fi tẹ gbà náà ni kí ni ìyàtọ̀ tìǹ àti eléyìí sẹmọ kó náà lórí eléyìí náà lórí òun lọ́rùn tọ́ náà lọ́rùn kí lè léyìn olé ọtí kí lè léyìn fọ́ ọmọra sí. nítorí kí n tọ́ da yín pọ̀ kò ṣe gé dànù. sọmọlẹ́bí ó lè kọjá bá a ṣe mú ó pàtàkì ju bá a ṣe mú lọ a gbọ́dọ̀ jẹ́ kókùnrin ọjà gbọ́wọ́ wa o ẹlòmíì lè já o lágbàtì ẹ o àmọ́ lágbàtì ẹ má jà bí màánà ẹni tó ti bọ ikọ́ tì mí tó lòun ọba mi ṣe má láíláí ó sì sọ fún àwọn ọmọ rẹ láíláí èmi ò ní bọ ikọ́ tì rẹ láíláí o mi sì ní sọ fún àwọn ọmọ mi kó bọ ikọ́ tì rẹ láíláí adìẹ tó sùn lóhun tí ọ̀tọ̀ ara rẹ̀ lọ́wọ́ so generally mọ̀lẹ́bí púpọ̀ ti bàjẹ́ pàápàá jùlọ nígbà tí nǹkan lé ayé wà ní wọn ìgbà míì ò lè wá ń kù ọjọ́ kó wú lọ náà fún ọ àwọn sì fojú sí kó yẹ kó lè buwó lu àwọn yorùbá sì ní àtọ́gbà àtijọ́yè lọ́mọ bíi tí bàtà ti ń tàn lẹ́sẹ̀ wọn náà láwọn bùkátà tirẹ̀ ojoojúmọ́ là ń ríru rẹ̀ jẹ́ náà kódà àwọn tó èsè mọ̀lẹ́bí wa jójúmọ́ lónìí lónìí ìyá tèrè ẹnìkan kan pè yín ni òun ti máa gbé ẹ̀yin ò ní wàhálà láàyè mà abẹ́ẹ̀kẹ́ tẹ̀ <laughs> gbogbo nǹkan lẹ́yìn ti ní so yọkàn gbé bùkátà kan kàbìtì kàǹkà kan yọkàn gbé lóyún ni pé ìmọ̀ hmm, bóyá àwọn owó kan gbà ní àwọn ìṣòro kan tí mò ń fèsì ní ilé ayé. ọwọ́ ara àwọn owó kàgbà lọ́dọ̀ ta ni gẹ́rẹ́ ni ọ̀rọ̀ ọlọ́run làwọn bá àwọn èèyàn sọ mo rò pé yé àkọ́ ajẹ́ fámìlì rẹ̀ sọmọ kó sì ròyìn rẹ síbi tó dé lọ tó ní ìsinyìí báyìí ẹnìkan pè ẹni ẹ̀yìn ó ti tó sí mélòó táwọn ti ń ta pẹ̀lú bàbá olè kọ́dà àwọn ti fún ní kinní kan òun àmọ́ iye tó ń ba lè rí gbà lọ́dọ̀ lọ́dọ̀ tèmi táwọn máa ń béèrè two hundred tá ń béèrè three hundred tá à ń dá pé ńgbọ́ bá ṣe díẹ̀ ńgbọ́ bá ṣe díẹ̀ à ń wò pé á ti rówó kan. ókè táwa fẹ́ sanwó léèlò ni táwọn kí ní jẹ́ owó kékeré zero rẹ̀ ọ̀pọ̀ àkàràmọ́kọ́mọ́wá ìwọ fúnra rẹ̀ wọ́n ló ń wúra rẹ̀ kó o tí ì débi kankan sọ̀rọ̀ àwọn fámìlì rẹ̀ wọ́n ìròyìn rẹ tí wọ́n ti gbọ́ yóò ti kọ́kọ́ máa mẹ́lòmíì máa bínú rẹ̀ ní kékeré kódà tó bá fẹ́ ra bàálù gan lè rà á ẹnìkan wá ní ẹ̀rọ tó ń fẹ́ máa fi lọ̀gì one fifty thousand mo ti wá rí thirty five mo á ní kí n pè yín ẹgẹ́ bí àbúrò bàá mi tó sì mọ̀ pé wọ́n ti ròyìn rẹ pé wọ́n fẹ́ ra bàálù ọ̀ọ́rà èlò ló kù ní ìsìn ó kù one fifteen àbí bẹ́ẹ̀ kọ́ ni mo á ní kí n sọ fún yín ní one fifty mo ti rí thirty five ah, ṣé ọmọ ẹ̀gbọ́n bàbá mi kàn ṣé bẹ́ẹ̀ ni kí a ah, ó wù mí kí n lè ràn ọ́ lọ ṣùgbọ́n àsìkò tó pè sí nǹkan dàbí nǹkan wọ́n ti wí wọ́n ló ní ahùn tí àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ kọ́dà kò fi kọ́ bọ̀ lọ mi lódodo ti lè jẹ́ pásítọ̀ tí ń pèsè nǹkan nìkan lọ́mọ tí ń sọ wọ́n ní àtọ́ba àti ìjòyè lọ́mọdé tí bàtà ti ń ta ọ̀ lẹ́sẹ̀ àwọn mọ̀lẹ́bí tó fẹ́ jákun ẹ̀bí wọn ní wọn ní ní consideration kan fún láyé ọ̀fẹ́ fún wa ọ̀fẹ́ fún wa náà ni owó yìí òun ló sì dá fámìlì rojú tọ́ǹba ń fún wọn fámìlì lè dàrú tọ́ọ̀bá fún wọn fámìlì ọ̀fọ̀ torí ọwọ́ ọgbà tó bá rí fún wọn tó ń jẹ́ lẹ́nu ni wọ́n mọ̀ ìgbà tó bá rí fún wọn kò bá àróore kan lọ́dọ̀ rẹ̀ rí irú eléyìí wọ́pọ̀ ókè irú fámìlì tá à ń gbé àpò ráìsì ránṣẹ́ sí lóṣù mẹ́ta mẹ́ta àbí gbogbo Ramadan ẹ máa gbé ránṣẹ́ sí so tí wọ́n bá ti gbá àpò ráìsì déta ìgbédé báyìí tó bá jọkùn ìní ó lè máa sọ fún ìyàwó rẹ̀ pé tọ ráìsì wọn ní káwọn máa jẹ o àwọn ọ̀lẹ́tọ̀ sí ká gun mọ́tò láyé wa o ó tún fẹ́ gbé mi ìdè ńgbà rọmọdán náà mi bá dé àwa rí ráìsì náà mọ̀ <laughs> àti ráìsì àti owó àti mọ́tò àti mọ́tò àárí kankan níjọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ ká pé ráìsì ń wá ọ dá bí ọdún bí ọdún méjì ọ̀wá rọmọdán náà méjì wọ́n wá ń sọ̀rọ̀ rẹ̀ nù fámìlì àbótiẹ̀ dé so gbogbo èèyàn bá ah, yóò bá wọn kánjú ni gbígbà tó lu wọn lọmọ pa àbọ̀dá mi ìfẹ́ni kan gbọ́nà àbúrò mi torí ráìsì kò sọ̀rọ̀ tó lè sọ tí ọ̀dà mi ẹ mọ̀ pé ráìsì lọ́pàá yín pọ̀ kìí ṣèbí lọ́pàá yín pọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ ẹja sáàrin ara wa ìwà wọ̀ dáa ọlọ́ni àwọn ẹni tí tún ṣèbàjẹ́ lókè pẹ̀ wọ́n ní gbogbo nǹkan láyé tẹ́ẹ̀ bá ti ń ṣe tọ́ta kó tọ́lọ̀ ìbàjẹ́ ni lókè pẹ̀ ẹni tí ń bú àwọn èèyàn ẹni tí ń ṣépè fáwọn èèyàn ẹni tí ń ba dúkìá àwọn èèyàn jẹ́ ẹni tó ṣe pé ń gbégi dínà àwọn èèyàn tí wọ́n ń gbà ẹni tó ń lọ gbẹ́ kòtò síbi tí ọ̀yẹ́ kọ́ gbẹ́ kòtò sí ọ̀ńkọ́lé síbi tí ó jẹ́ ojú ọ̀nà àwọn èèyàn ìbàjẹ́ ni lókè pẹ̀lú ẹni tó ń da poison sórí ilẹ̀ ìbàjẹ́ ni lókè pẹ̀ ẹni tó ṣe wípé yóò yàgbẹ́ nínú ilé rẹ̀ yóò sọ sí ojú ọ̀nà yóò sọ sí títì ìbàjẹ́ ni lókè pẹ̀ ẹni tí ń lọ dáná ìbàjẹ́ ni lókè pẹ̀ ẹni tí ń pààyàn ìbàjẹ́ ni lókè pẹ̀ ẹni tí ń ṣe zina ìbàjẹ́ ni lókè pẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ìbàjẹ́ ni lókè pẹ̀ torí de eléyìí àfi ká gbìyànjú ìyẹn ni pé àwọn olùmọ̀ sọ pé tá a bá di islam mú dáadáa ọlọ́run bá fẹ́ yí ìgbésí ayé wa padà kúrò ní téèyàn kó máa jọ hayatan malaikiya irú sẹ̀mí àwọn màláìka lọ́lọ́run bá fẹ́ fún wa ní ìsìtẹ́ bá wò ó ẹ̀rí pé tá a bá fi lè sọ ẹnu wa àmọ́ sọ̀rọ̀ ọlọ́rọ̀ àmọ́ sòfófó àmọ́ parọ́. تسبيح تسبيح تسبيح لان كان فاهم واسي آه ما فراودان أم فراواسي صلاة جهاد أمر بالمعروف نهي عن المنكر إصلاح بين الناس اتي به bẹ́ẹ̀ lọ là ń fara wá sí wàláhì ìgbésí ayé wọ́n dàbí ta màláìka ni nítorí kí من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك wọn ní nǹkan kan míì ju kí wọn fi ẹyìn fún Ọlọ́run ọba lọ wọn máa ṣàfọmọ fún lẹni tí ń fi ẹyìn fún so iṣẹ àwọn mọlẹka ni torí rẹ ni táwa náà bá jẹ pé a bá gbẹkọ ẹsìn Islam a bá ń lò bó ti yẹ hayat wa yóò di hayatan malaikiyah. torí rẹ̀ ní ẹ̀yìn àti sàhábà sọ pé tá a bá wà lọ́dọ̀ wa ànábì sallallahu alaihi wasallam amárí tí mání wa máa ń ga tí máa ń ga tí máa ń ga tí máa ń ga sábà tí wà kú lọ́dọ̀ rẹ̀ ńgbà máa rí tó ti yòrò tó ti yòrò tó ti yòrò ànábì ni tó bá gbé bẹ́ẹ̀ ti ṣe wà lọ́dọ̀ mi náà lẹ bá sẹ́kù ńgbà tó kù yín kura yín lọ́sọ̀ fàhátùkùmọ̀ màláíkà àwọn màláíkà ọ̀bá bá yín lọ. ẹ̀yin náà ẹ ti ń ṣe báwa náà ṣe ń ṣe tó ṣùgbọ́n èèyàn ìgbà kan ìgbà kan náà lọ̀rọ̀ rẹ̀ ìgbà kan yóò ṣe tọ́lọ́run títí débi tó ga ìgbà kan tọ̀rọ̀ ra jìnnà torí akramakumullah ẹ jẹ́ ká máa ṣe dáadáa ká jìnnà sí bàjẹ́ sẹ́rí bàjẹ́ ó rọrùn ṣe ju dáadáa lọ wọ́n dàbí ìsọkúsọ ni ó rọrùn ju ọ̀rọ̀ tó dáa lọ nítorí tẹ bá fẹ́ sọ̀rọ̀ tó dáa ẹ̀ ronú tẹ bá fẹ́ sọ̀sọkúsọ ẹ̀ bùkátà láti ronú ẹnìkan sọ pé mò ń gba research torí pé mo fẹ́ lọ gbó èbó research báwo èèyàn ò lè máa ṣe research nítorí pé ó gbó èbó ṣebí yorùbá nìwọ yorùbá dictionary èbó kún rí so àmọ́ tó bá kọ́ ọ̀rọ̀ gidi lọ fẹ́ báyà sọ ó ronú ó ṣe research torí di eléyìí báyìí àwọn èèyàn tó sì ti bàjẹ́ ti pọ̀ ju ẹni tó dáa lọ àti yí ọ padà sẹ́ni tí ọ̀dà ọkọ̀ nínú àwùjọ. No torí àwọn tí ń ṣe àìdá lọ́pọ̀ jù nísìnyí wọ o ò fẹ́ ṣòfófó everybody olófófó ni wọn tó o bá kú o láwùjọ wọn padà dé olófófó náà bẹ́ẹ̀ ni gbogbo wa burúkú kẹ́mẹ́ta part gbogbo àwọn tí ta part yẹn wọ́n máa ń ta fake one lórúkọ original wọ́n nìkan wá fẹ́ dúró lórí òdodo kó original náà lọ́ọ́ ta ọ̀ níta fake ọkọ̀ ọlẹ́ran pọ̀. tọba pẹ́ tọba ya ọ padà change business ibi tó tún lọ náà ó tún rí i pé àwọn tí ń ta fake wà àwọn tí ń ta original wà táwọn èèyàn tí ń sa burú bá ti pọ̀ ilẹ̀ máa ń bàjẹ́ ni irú rẹ̀ náà ni gbogbo ń tà ń sẹ̀mí nínú rẹ̀ láyé wa lónìí tọ́ ulaika lahumul la'na àwọn tí máa ń hùwà àbàjẹ́ tá a sọ yìí làánà ọlọ́run jẹ́ tiwọn o walahum su'ud dar ilé ibú òsì jẹ́ tiwọn ẹ wọ́n nílé aburú iná ọlọ́run má sì wá lọ́ máa ná nínú ntọ́fà tí alimami Nawawi tó fi mú àyà yìí wá ń bí òun náà ní pé gbogbo ẹni tí bá ti ń jápọn ẹbí làánà ọlọ́run jẹ̀jẹ̀ ẹni tí bá ń jápọn ẹbí yóò wọ̀ ná ọlọ́run má sì wá lọ́ máa ná ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana ọlọ́run bá pa aláṣẹ pé ìgbọ́dọ̀ sí nǹkan kan fún ni kákẹ́sì má ṣe dáadáa sáwọn òbí méjèèjì ọlọ́run ọ̀dá bàbá yẹn ya yàtọ̀ sí ya ọ̀dá yà yẹn yàtọ̀ sí bàbá imma yablughanna 'indaka al-kibara aybahuma tí wọ́n bá dépò gbó mọ́ ọ lọ́wọ́ àwọn òbí rẹ̀ gbó mọ́ ọ lọ́wọ́ náà méjèèjì ló gbó mọ́ ọ lọ́wọ́ àbáwọn méjèèjì ìgbà míì bàbá lè jẹ́kùn ló ti gbó torí ìyàwó tó fẹ́ ọmọ kékeré ni ọmọ kékeré yẹn ló bí wọ́ fún bàbá rẹ̀ tó ti gbó ó lè jẹ́ kí wọ́n jọ dàgbàdọ́gba ìgbà míì ẹ̀rí kọ́kọ́ àti ìyàwó ọdún kan fi jura wọn lọ ìgbà míì ìyàwó a máa jọkọ lọ tọ ọlọ́ni tí o bá wá rí wọn lárúgbó àsìkò tó dáa ju fọ́ máa nu tó lè soríire àwọn bàbá rẹ màmá rẹ tó ti gbó yẹn wá ṣe dáadáa sí wọn débi pé wàá rà lìjẹ́ náà wọ̀ torí àwọn sọ pé orí ibú ni o fún gbogbo ẹni tó bá bá bàbá rẹ láyé lẹ́ni tó ti dàgbà tó wá kùnà láti wà lìjẹ́ náà gbára wọn kọ́lọ́ mọ̀ sí wá bẹ́ẹ̀ o tọ́. So, ọlọ́ni fẹlẹ́ tó kú lẹ́hùnmá ọ́f má sọ fún wọn pọ́rọ̀ yín sú mi wọ́lẹ́ tẹ́nihàrú hùnmá má jágbe má wọn wọ́kún lẹ́hùnmá kọ́wọ́lẹ́ kẹrìmá ọ̀rọ̀ alápàlẹ́ ní kó máa bá àwọn òbí rẹ̀ sọ. wọ́n fẹ̀dù lẹ́hùnmá jẹ̀nà àgbẹ̀lẹ́mí náà rọ́hámà ìyá apá rẹ̀ sílẹ̀ fáwọn òbí rẹ̀ ní tì í kẹ́ má tí wọ́n máa tapá kaka níwájú òbí rẹ̀ téèyàn bá ti tapá kaka tọfọ dákàràdì níwájú òbí ó ti na ìyẹ́ rẹ̀ sókè nù níwájú òbí rẹ̀ ọmọ aláìlẹ́kọ̀ọ́ náà ọmọ burúkú ẹ̀yin náà wò tá a máa ń bá irọ́ wa sọ̀rọ̀ tá a bá ṣe báyìí lásán kí ló túmọ̀ sí ó túmọ̀ sí pé what do you mean kí ló rò pọ̀ jámá so ẹ gbọ́dọ̀ máa fọwọ́ dákàràdì níwájú òbí yín ẹlòmíì máa ń wò fóun ti lówó kọjá gbogbo bìkẹ́ àfọ̀ níta bá fẹ́ sọ ẹ sọ́jà rí àlá níwájú òbí ẹ náà kọ̀tọ̀ so ìtẹríba ni kọjá palẹ̀ nígbà tó máa bóbi rẹ̀ sọ̀rọ̀ má tàpá kàkà má fọwọ́ dákàrá dì. so àwọn olódò míì wọ́n túmọ̀ abẹ̀yẹn pẹ̀lú pé bọ́bá jẹ́ pé dọ̀bálẹ̀ wọ́n máa gbà lé yín dọ̀bálẹ̀ fún wa wọ́n fẹ́dọ̀lẹ̀ ọ̀hún má pọ̀rọ̀kọ́yé ìtukùtù Nàìjíríà lẹ́wọ̀ tó bá jẹ́ pé kúnlẹ̀ wọ́n máa ń lé yín kúnlẹ̀ fún wa wọ́n fẹ́dọ̀lẹ̀ ọ̀hún má ìtukùtù túmọ̀ rẹ̀ ni rẹ̀ yí apá rẹ̀ yí apá rẹ̀ yí mọ́tàkàkà níwájú àwọn òbí rẹ̀ dídàálẹ̀ ó túmọ̀ sí pò torí ẹ̀ náà la ti sọ nínú tí bàtà kọ́ nípa àkúnlẹ̀ èyí pé àwọn ẹlòmíín lo àyà yẹn láti sọ yìí pé ṣe bọ́lọ̀ náà nì oníkà kúnlẹ̀ síbẹ̀ mọ̀ pé yorùbá lọ́lọ́run sọ kalẹ̀ fún abẹ́ẹ̀kọ́ táwọn sọ abẹ́ òfin máa kúnlẹ̀ láyé ànábì fa irọ́ lásán tó gbogbo àwọn fóònù tẹ̀sí kò sẹ́ni tó túmọ̀ rẹ̀ ń tukùtù nítorí káwọn ti sàlàyé fún atẹ́lẹ̀ náà pé ká kúnlẹ̀ ká dọ̀bálẹ̀ àtàwọn tani àwọn abọ́gibọ̀tọ̀ ó sì wá tiẹ̀ wá di bàbàrà láyé ìsìn tí gbogbo yẹn wá ń dìbè tẹ̀ lórí social media kákúnlẹ̀ àbáàní kúnlẹ̀ bó làwọn mọ́kànsí wá dúró tí wọn ní wá kúnlẹ̀ tí wọn ní tọ́lọ̀ ńlọ́ba ní kẹ́ máa kúnlẹ̀ bẹ́ẹ̀ ní kakún tó bá sọ láti tó ní kẹ́ máa ṣe fẹ́ kakún tẹ̀bí fe lọ́pọ̀lọpọ̀ ń sún lórí sọ láti irọ́ lásì ọjọ́ bó ti ṣe jẹjọ́ wọn pè nǹkan lásán àwọn abọ́gibọ̀tọ̀ ẹ̀ ń bẹ́wù ẹ̀ tí ì gba ìsìláàmù ẹ wá ní wọn ní pàtó àwọn baba ńlá yín rẹ lójú yín sẹ́wọ̀n pé àwọn Abubakar Siddiq làwọn baba yín àwọn Umaru Farouk àbí ẹ̀kọ́ ni Uthman tó nù rẹ̀ yìí làwọn baba yín hmm? Abu Turab Ali ibn Abi Talib àwọn làwọn baba yín àbẹ́fẹ́ sọ pọ́nrán míyàn àbí wọ́n ti pè é ẹtì kò dúdú wa fáwọn baba yín tẹ̀ ń dìfẹ́ǹdì kọ́ltsọ̀ wọn náà nù ṣé kọ́ltsọ̀ ní òpin wà lẹ́nu náà àbẹ́ sìn kí ló ṣe yín ọjà bó ti ṣe jẹ́jà ó tó báwọn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك آمين tún á fi ẹni tó lówó yẹn pé kó ta kíní yẹn fò so iye tó bá ń bí kán rà ní wọn mílíọ̀nù náírà wọ́n sọ pé iye tó bá ń kó fi sórí ẹ̀kọ́ ta fún un so tó ń bá ti ń ta wọn máa dá padà tó ń rìn lọ. ẹni tí ò lówó àbí ẹni tó lówó. ẹni tó lówó. òun náà tún fẹ́ rà padà. lọ ẹni tó lówó fẹ́ rà padà. kò yé mi ṣe bá wọn rà á fún nǹkan wọn máa dá ni. wọn á sọ pé ẹni yẹn ta fún un kò yé mi ẹsẹ̀ léèrè nígbà tó bá sọ yorùbá náà. wọ́n ní pé kí ni ìdájọ́ kí ẹ̀ máa fíìtì ní kọ́lẹ̀ kí ẹ̀ máa fíìtì ní kọ́lẹ̀. kò tutọ́ kò sí wàhálà wọ́n máa fẹ́ tutọ́ lè tutọ́ sínú tọ́lẹ̀. wọ́n ní pé. máa wá tutọ́ sí tọ́lẹ̀ tí mọ́ṣáláṣí wọ́n tutọ́ sí. wọ́n ní pé ìyá kan wà tó yẹ pé ó bí ọmọ mẹ́rin ìgbọ̀nyìí kan ìkan nínú àwọn ọmọ yẹn olówó máa ń dúró sí ibi bísínẹ́sì wọn ìgbà tí àyẹ̀ wa pé ṣé ń tẹ̀sán fún màtí ogun ṣé àwọn lè lọ mú pé ọmọ tó mójútó bísínẹ́sì rẹ̀ kó kọ̀ǹtínú kó máa. kò lè kọ̀ǹtínú kò lè kọ̀ǹtínú tó wọ̀ jó wò ya yín má ó ti dọwọ́ gbogbo yín sòrí kìí sì jẹ́ tọmọtì bàbá kọ́mọ làálà náà lọ́rọ̀ ogún oníkálukọ́ ọmọ ìpín tiẹ̀ nínú dúkìá yẹn tó bá pọ̀ ọmọkùnrin nínú gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ajẹ́pọ̀ ní n'ịdakan ní mẹrin nínú mẹ́rin dúkìá ti sọ pé ìyá yẹn àwọn ọmọ nìkan ló fi lẹ̀ tó bá kọ́ fọkọ́lẹ̀ yọ gbà tí ì ṣe bàbá yín ó sì lè bàbá ẹlòmíì tí ì ṣe bàbá yín náà so tó bá ọmọ yẹn á fún wọn tọkùnrin yóò fi gba méjì tóbìnrin màmá bísíǹsì wa náà wàhálà ẹ̀yin gan alára fúnra ara yín tẹ̀ ń sọ yẹn ẹ̀yin náà lẹ́tùn padà máa wẹ́ ni fi léèrè nígbà tó ń bá sọ yìí pé òun ti jẹ gbogbo owó tó nítorí pé na náà sẹ́yìn lẹ ṣiṣẹ́ owó yìí ẹ kúkú bá màmá ṣiṣẹ́ rẹ̀ òun ló ṣiṣẹ́ rẹ̀ òun gan ló ń lẹ́tọ̀ọ́ sí kò wọ́n jẹ jù. tó kù bá ti kú ẹ pín ogún rẹ̀ yìí ti pé mi ju agbára eléyìí lọ mo lówó ju bẹ́ẹ̀ lọ wọn ò fún ẹ tó bá kàn ọ́ tán tó bá kó fi ṣe ní ti dáadáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà Ọlọ́run sọ pé aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'an fariidatan min Allah àtàwọn bàbá yín ta ni wọ́n yín àtàwọn ìyá yín àtàwọn ọmọ yín ta ni wọ́n yín lọ́kùnrin àti lóbìnrin ẹ̀yin ọmọ ta ni ó fowó mi sèyìn láǹfààní tó dájú so ìtumọ̀ tó lọ́n fi ní kàn fún ogun ẹlòmíràn gbógun yẹn yóò fi ṣe nǹkan kan ó lè tún kó tó fi ṣe sàrà fún tí ó wúlò fún náà. oníbèrè ni pé ṣé àwọn làwọn gbọ́ pé ró obìnrin ìsáfà obìnrin gbẹ̀yìn ló ti lọ́lá jù bí sáà bá dé mọ́jì kí ṣe ẹ̀yìn pátápátá làwọn lọ jókòó sí. bẹ́ẹ̀ni tẹ bá ti jókòó ẹ̀yìn pátápátá lẹdùn sí wọn á pa jùlọ tó bá jẹ pé kò sí gàgà láàrin àyọkùnrin àti tóbìnrin àmọ́ tí gàgà bá ń bẹ kò sí wàhálà ẹ̀dùn sáfù àkọ́kọ́ lọ́nà tọkùnrin ò ní rí yín tẹ́lẹ̀ náà.